gbogbo ẹ̀yìn òun tó wá jẹ́ ọmọ islam tó ti jẹ́ ògbéǹde kọ́lọ́dé kí àjọ wà nínú wa. eléyìí ni àkọ́kọ́ tí màá kójọpọ̀ pẹ̀lú islamic cooperative lè láì amọ̀ ó tẹ̀ tilẹ̀ jẹ́ pé a ti máa ń wa ọlọ́ọ̀kan tipẹ́tipẹ́. kọ́lọ́ máa ṣe ní òpin kí ọlọ́run ti máa dúró sí ní gbogbo àwọn tí ẹgbẹ́ síwájú ọlọ́run jẹ́ ọjọ́ ọ̀la àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run sì jòkó láéláé. ọlọ́run bá ti fún wa ní táàbù náà tẹ̀mí tí òṣù gbólóhùn ẹ̀yọ kan lọ ẹni tó bá jẹ́ mùsùlùmí kó jẹ́ ọ̀ma ẹni tí ìlú àti mùsùlùmí òun náà lè ṣàǹfààní látara ẹ̀ òun ní tọ́lọ̀ ń sọ nínú bẹ̀rẹ̀ sọ́ọ́tù náà dídà tó sọ yí وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ẹ̀yin mùsùlùmí ẹ máa kọ́ra yín lọ́wọ́ lórí ìtọ́ba jẹ́ dáadáa tó ti jẹ́ ìjẹ̀rù ọlọ́run ìtọ́ba ti jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìyapa ọlọ́run kọjá àlà lórí ẹ̀dá kọjá àlà lórí ẹ̀tọ́ ọlọ́run ẹ máa kọ́ra yín lọ lórí ẹ̀. abẹ́ ìfúnra wa lọ́wọ́ lórí ti ọlọ́run lórí tọ́lọ̀ ọba fẹ́ òun náà ní ẹgbẹ́ tó lé lórí òun náà ló fi fún èmi tí ìsinmi yín náà mo fi ní sínú yìí pé nínú yín náà ni mo wà láfijọ́ ní àsìkò yìí. àwọn ọ̀rọ̀ lórí Islamic Cooperative Society ó ti ń lọ tipẹ́tipẹ́ tí mo sì máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn. nígbà tí àwọn ìwé tó tẹ̀lé sí mi lórí ẹ̀ ọkọ̀ ìjọba àjọ̀dá àtàláró wọ́n wà ní yunifásitì ọ̀f Ìlọrin àtúnjọ exchange views àti ideas lórí ẹ̀ àwọn kan tí ò yẹ ni wọ́n ṣàlàyé ẹ̀ fún mi àwọn kan bí iná ìdíje náà rí mo ṣàlàyé ẹ̀ fún wọn tó fi wá lọ́kọ̀ọ́balẹ̀ wípé kò sí ìwọ́bi tí Islamic cooperative kan máa wà bó ṣe wà ní àwùjọ wa torí kò ti sí tẹ́lẹ̀ láti kan lọ́bẹ̀. ìtẹ̀síwájú náà ló sì jẹ́ fún mùsùlùmí àti islam. Ah. bó ti ọ̀sìn lẹ́yìn pé gbogbo ọ̀gbìnrin òde bí ọmọ máa fi ẹ bá tọ́ wá tọ́ka sí àwọn kan lóẹ̀ ẹ̀yìn gan-an tí ẹ ti ń ṣe ẹ̀rí ìyàrí ìgbò ìyìn gan-an lọ kásọ pé kùdìẹ̀ kùdìẹ̀ wà lórí ìsìn àtòkù ẹ̀ka gbèsè ìtí ọ̀bá dá nínú nǹkan lórí ìsẹ̀rí àti wa láàmúkú yóò wà kó sọ́dà. ìtọ́ba jẹ́ tó agbègbè lórúkọ yóò sì di ìrọ̀rùn tí òun jẹ́ ìṣòro fún wa mọ́. torí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tí bani sọ ọ̀dọ̀ lórí agbọ́n mẹ́wàá kan inṣàlá ọ̀gá rẹ̀ alákọ̀ọ́kọ́ omi tí ọjọ́ primary motive islamic cooperative lórí wípé àwọn fẹ́ máa yá àwọn èèyàn ní owó tí ò ní ní èlé mọ́ tí wọ́n ní jẹ́ owó nínú islam adìmọ́ ṣùgbọ́n ká ara wa létí nítorí pé bá a tó pọ̀ mọ́ ọ̀rọ̀ míì tá a sọ. ẹlẹ́ẹ̀kejì òní wípé ntọ́bàjẹ́ mọ́ transaction Islam ní àwọn táǹpẹ̀ ní fundamental wọ́n pè ní usul àti kọ̀wáì àti principle tí Islam ti gbé kalẹ̀ fún á yẹ àwọn kan wò nínú ẹ̀ lábẹ́ àtọ́ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìdíjẹ́ Islamic cooperative nígbà tí bí àwọn wa ti ń ṣe báwa náà sì rọra kọ ọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ níwọ̀nba ní èdè lágbáwá pẹ̀lú bá rìflẹ́ẹ̀tì tí wọ́n ń ṣe. ẹlẹ́ẹ̀kẹrin kí ni àwọn objectives àtàwọn sẹ́ẹ̀tì àwọn islamic offices ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ṣíṣẹ́ tí wọ́n láwọn fẹ́ ṣe yẹn tí wọ́n rí ṣe. ẹlẹ́ẹ̀kẹfà kí ni àwọn ìṣòro tí ń lòdì àwọn islamic cooperative yìí nínú ẹ̀ tó fi gbé ẹ̀yìn gan tí ẹ̀ ń ṣe ẹ̀ mọ̀ jù mí lọ nípa rẹ̀. ẹlẹ́ẹ̀keje òun náà ni wípé kò sí tí bí nǹkan ti fẹ́ dáa tó láyé tí ò ní níbi tó kù sí kò sí tí bí nǹkan ti fẹ́ burú tó tó náà ní ọ̀nà kan tí ó bàdá lẹ́bi táwọn onímọ̀ sọ. bí àǹfààní nǹkan tó bá ti pọ̀ ju ìnira bẹ̀ lọ ṣẹ̀rí àwùjọ tó ká máa ṣe. ṣùgbọ́n tó bá jẹ́ pé òjijì ti ní tí ìnira bẹ̀ tí ó kàn wá tó pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ṣẹ̀rí àwùjọ tó ká máa ṣe. àwọn tí mo ti ọláǹfààní kan ti ń rí bẹ̀ ṣùgbọ́n ìnira tí ó wọn lórí ẹ̀ ó pọ̀ ju ṣẹ̀rí àwùjọ tó wọn gbọ́dọ̀ ṣe é máa. awo wo disadvantages tó wà lórí islamic cooperative lọ́nà ní pé kánú nǹkan nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ á ẹ̀rù wa lórí pé sábà ní káàbò lọ ẹ̀rí wà lórí pé islamic cooperative ọ̀yẹ́ kọ́ máa tọ̀ sí. ẹlẹ́ẹ̀kẹsàn á sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn òfin tí islam mú lórí ìyá rẹ̀ ní lówó. ìtaàbí ìparí rẹ̀ tó náà ní tí ó jẹ́ ìmọ̀ràn tí a fẹ́ tìtìwá níwájú tí ó dìbò wa láti lórí dáadáa tí a gbà lérò tí ó tún jẹ́ pé ká lè tún mú nǹkan míì mọ́ níta ń ṣe tọ́jẹ́ nǹkan dáadáa tí Islam ń fẹ́. alákọ̀ọ́kọ́ òní wípé kò sí òrèlè pa pé rìbá táwọn bàbá wa ta akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn máa ń pè ní owó èlé ètò haram ni ẹtì máa ń parẹ náà lè fi sọ yìí pé kọ̀lẹ́kọ̀ nínú ẹgbẹ́ yìí ọlọ́wọ́ bá àlejò aláṣọ yìí pé wà á lọ́lá olùbẹ́yà wà á rọ̀bà rìbá ìwé pé bá tiẹ̀ lùdú ọlọ́wọ́ bá ti títà rírà lẹ́tọ̀ọ́ ó ṣe rìbá ó ṣe ní èèwọ̀ hadith anabi wa sallallahu alayhi wa sallam ó náà ka rìbá fún ìkan nínú àwọn tí wọ́n ń kó ìpamọ́ báyàn méje tí òṣìṣẹ́ lọ́sùn sáà tọ́ka pọ̀ nínú hadith kan náà. ìdí wa ń jẹ́ rìbá nínú Islam ibi nǹkan méjì ni wọ́n tẹ̀lẹ̀ nínú ká fi owó bí owó àti ká fi oúnjẹ bí oúnjẹ tí rìbá ó ìyẹn ò inú sẹ́yìn gbé kalẹ̀ àfi nífẹ̀ẹ́ lójú pípọ̀ jù ẹlẹ́ẹ̀kejì oní ẹni tó ká yá àyàn lówó ká tó kọ́ wa fi èlé bì í ẹni tá a yá lówó a ti dáadáa sí pé lọ lo owó yìí bóyá bí one hundred thousand ni kì í ṣe irú owó gangan náà ni ọ̀wà kó padà wá fún wa torí pé lè tó ìta fún un ṣùgbọ́n rú ẹ̀ tọ́jọ́ mi ìyẹn wà kó wa tọ́ba ti pé níta kófin ló kó wa àyẹ̀bá àti pamọ́ nù àbí ọbẹ̀ lò orí lò mọ́ ọtọ́n padà sí wàdí à ìwà tó fi pamọ́ owó tó yá mi ìlò mọ́ o bó ti di kalẹ̀ náà rè o ti kó ní kọ́ọ̀dù nìyẹn ìgbà tí ọmọ ajẹ́ yíyá ni pé kó lò orí lò irú ìtọ́jọ́ nínú àwọn nóòtù mi ìfọwọ́fọwọ́ fún wa. nípasẹ̀ bí ẹni yẹn bí ó ti san àtìgbà tí ó san sí kéèyàn wá torí ẹ̀ fi iye kan lé e nítorí àsìkò yẹn ìdí jẹ́ rìbá nìyẹn tí wọ́n dẹ̀ máa ń ṣe níjọ́ síwájú káàdì sọ̀tọ́rà nǹkan kó tó délé ayé àwọn yahudi àtàwọn nasara àwọn náà ti dé sọlọ ń bá wọn wí láti wà nẹbi wọn sọlọ láàyè sọlọ wọn dé ayé òsìsí ohun òsì tún mọ ṣe títí bìsìn mùsùlùmí ni ó ní òfin sáǹsà lábẹ́ agbẹ́rin alákọ̀ọ́kọ́ yìí náà láti wòye sí kílọ̀fà tí ìbá fi gbalẹ̀ nínú àwùjọ. nínú ẹ̀ náà ni wípé ẹ̀mí dúkìá ayé ń bẹ ní ọ̀dọ̀ àwọn èèyàn ọjọ́ rìbá ni o kọjọ́ rìbá ni o kówó lọ sáti máa pọ̀ sí ọjọ́ halali ni o ọjọ́ haramu ni o kówó lọ sáti máa pọ̀ sí nínú tó bí táwọn èèyàn tòrò ń lọ síbi rìbá nìyẹn owó èlé ká ẹ̀sìlọ́ọ̀tì ẹnì kejì láti lówó sí i. ẹlẹ́ẹ̀kejì nínú tọ́fà tí rìbá ti gbilẹ̀ òun náà ní pé àwọn èèyàn kan sọ pé kò sí ìnira ń rìbá tá a bá ti lè jẹ́ kọjá pé tá a fẹ́ gbà ó kéré gan kọ́ má mú nira kankan lọ́wọ́ fún gẹ́gẹ́ bí ìwòye tiwọn. nígbà tí wọ́n ní one hundred thousand tá a fẹ́ pé níparí oṣù kò fi one thousand naira péré kò fi lé lórí sáà one thousand naira wàá kéré ni so àwọn yẹn fojú kéré iye tí wọ́n ń fi lérè rìbá ìlójẹ́ kọ́ máa gbalẹ̀ ibẹ̀ lẹ́nu mí náà bàdé bíi ten percent ẹlòmíràn fọ ẹ eh, five percent ẹlòmíràn twenty percent ẹlòmíràn two percent kálukú ni ọmọ wá àwàwí kọlọ́kọ́ sànù wa ọlọ́run sọ fún ọlọ́kọ̀ ráyè ju ẹjẹ́ òwò àjẹ́nà ọlọ́run yóò rí nǹkan wí ẹjẹ́ òwò náà onáwó rí nǹkan sọ o pé tó ń dìrọ̀ wọ́n rè kò ní sọ pé náà wọ́n wọ̀ o yóò ní òun ò rojú rí ọlọ́run náà ní ọmọ wí torí ìdìbà ìtorí ìdìbà yìí. nínú ìdí abájọ tó tún jẹ́ yí pé ó jẹ́ kí rìbá kó tó fọ́n ká òun náà ní pé ìfún ní orúkọ míì tí ó dùn mọ́ àyàn gbọ́ nígbà tí kálukú ti ń sáfúnfún awó ah, èlé ìfẹ́ wọ́n wà gbé orúkọ míì lé lórí wọ́n lè pe interest ni wọ́n lè pè ní nǹkan míì so tí wọ́n bá ti dà á kọ̀tẹ́ tí wọ́n pé wọ́n pe aburú mọ́ o so ọ̀fà tó fi ń fọ́n ká káàkiri gbogbo àgbáyé. nínú tí ọ̀fà àtìrìbá tó fi fọ́nká ní pé àwọn èèyàn kan ń bẹ tọ́yẹ pé ọlọ́run ti fi owó fún ọ rẹpẹtẹ wọ́n ti wọ ọjọ́ wájú pàwọn ọ̀fẹ́ mọ́ ṣiṣẹ́ mọ́ èmi tèrè ìdìtèrè tó wá ń wá ń bì lọ́hùn àwọn ọmọ fi fẹ̀mí. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àìmọ̀kan mọ̀kan tó wà láàrin mùsùlùmí àti ẹbí ìṣe mùsùlùmí tí wọn ò ní fi ojú tó jinlẹ̀ fi wú ọ̀rọ̀. tí wọ́n lọ sórí bọ̀rìbà ẹlòmíì ti di ẹtí òní lé mọ́ ẹtí òní dúkìá mọ́ wọ́n ti bá débi pé ẹ bá gbowó owó ilé mi gbogbo ilé tọ́wà nù rẹ̀ pátá wọ́n wà kó nínú ilẹ̀ ẹjọ́ mẹ́ta yìí nínú òkú tí ìtọ́sẹ̀ méjì obìnrin kan wọ́n ní wa ń àti yóò wá bí one fifty thousand jọba sáti sọ̀rọ̀ yọ̀sà mi kalẹ̀ hùn hmm. tó ti gbọ́ pé lọ́jọ́ bá ti pé wọ́n wà kó gbogbo tó nǹkan nínú ilé sẹ́yìn pé ìbànújẹ́ burúkú ni ìjọ kan bí àgbọ̀dọ̀ ń fàbí sáàrọ̀ owó oṣù gbàdáadáa owó oṣù ọ̀wọ́lé kálukú mánéjì ara rẹ̀ mánéjì ara rẹ̀ ọ̀rẹ́ Ghana ni mo ti fẹ́ lè máa rí omi di ojú lójú rẹ̀ kí ló dé yàtì onífọ̀mọ̀ ìgbé láìsí àti òróró ìsanra àwọn ń jẹ látijọ́ yìí nígbà tí òṣòwò oṣù mọ́ mo ti ọ̀dà fún wa káwọn ṣiṣẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ la bá lọ nítorí wá bá omi jẹ́ jù níbi pé gáàsì tí wá tán kò sí tó wọ́n ti ẹ̀ ṣe tẹ̀rí pé ìgbà tí èèyàn ti máyé jà rẹ̀. tí bàǹjẹ́ tó tún wá lé lè tọ́ wà ń lẹ̀ wá pé à tí ò ní omi ọbẹ̀ nú tí ọ̀lẹ́ ẹran tí ọ̀lẹ́ já kankan lòún jẹ tẹ́lẹ̀ pẹ̀lú òru àti fámìlì ìyàwó ń bẹ ọmọ bẹ pé jẹ́ wà kó lọ ọ̀rẹ́ òun kan ń jẹun tó bẹ́ẹ̀ náà ni ẹ pé ìgbowó èlé ọmọ rẹ̀ gbogbo nítorí wà nínú ilé rẹ̀ bó ṣe mú ogun pẹ́kúpẹ́kú nù tó kọ́lọ́ǹkọ́ tó àpò ní òwúrọ̀ o ó sì wà nù àdìsá nẹ́gbẹ́ sallallahu alaihi wasallam ni pé ẹ ń bá màmá para rẹ̀ iná ọlọ́ọ̀ni ọwọ́ kọfàyà fífi o àbí ẹ̀yẹ onímọ̀ kọfàyà o torí pé ru ọba kọ́ da ojú ru pẹ́yìn ìfọlọ́run ọba ò lè ṣèkẹ́ fún ọmọ àpẹ̀ntì ẹ̀ńsà o ẹ̀ńtì ẹ̀ńsà o ní ìrádà tiẹ̀ o. ẹnìyẹn ni ó bí adìẹ ṣùgbọ́n tó máa mà tó ronú tó wá máa mọ̀ para rẹ̀ ó ti ra rẹ̀ ní ẹ̀rọ. àìmọ̀kan yọ̀ ń fà á tí ìbá fi fọ́n káàkiri nínú tó tún wá bí tí ìbá fi fọ́n káàkiri pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè fi yàtọ̀ láàrin rìbá àti àwọn nǹkan míì tọ́jọ́ rìbá wọ́n wàá máa wò wípé à eléyìí ò kò sí nǹkan kan bí eléyìí ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ ìpè ìyàtọ̀ ń bẹ́ẹ̀ gbèdégbè. mo ti parí agbọ́nrin alákọ̀ọ́kọ́ láti sọ̀rọ̀ sókè lórí ìtumọ̀ rìbá àti bí abájọ tó fi fọ́nká. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ìlànà àwọn fundamental tí Islam gbé kalẹ̀ lórí transaction afẹ́sà afẹ́ra ni afẹ́yẹ nìkan lówó ni afẹ́filé tẹrẹ́ntẹ́gì gbé ni mọ́gẹ́jì láfẹ́ ṣe ni ó lé àwọn ìlànà kẹtí Islam tó gbé kalẹ̀ lórí wọn. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìlànà yẹn oná ní pé annal asla fi tasarrufat alhil hatta yajida dalilul mani'. ìtọ́jú transactions àti dealings tó yàtọ̀ sí ìbàdàd tó yẹ pé dàrẹ́ tàbí ìsinlọ̀ ó yàtọ̀ sí òun ó yàtọ̀ sí àwẹ̀ ó yàtọ̀ sí ìzàkọ̀ ó yàtọ̀ sàjì ìtọ́jẹ́ transaction ìtọ́jẹ́ ìpìlẹ̀ rẹ̀ náà ni pé halali ni initial state of the law wọn a máa pè ní bara asọlá àtúlẹyà wọn a máa pè ní àlà ìtọ́jẹ́ ìpìlẹ̀ lórí ẹ̀ ìní pé kí ni o halali ni. tí ń fún ọ kọ́ bá ń dé ìpìlẹ̀ tí Islam máa ní pé halali ni àyàfi tá a bá tó rí ẹ̀rí lórí wípé haram àbùkù lórí nǹkan haram ọyàtọ̀ sí fẹ́ fi sin lọ́hùn fẹ́ fi sin lọ́hùn ìpìlẹ̀ tiẹ̀ ni pé haramu ni innovate àyàfi tá a kéèyàn fẹ́ yẹn náfìlà kọ́ wá ní àfa àtàn ló fún un ọwọ́ àfi ẹsẹ̀ kan lílẹ̀ ọwọ́ akákòókò onígbàgbé fún òun ṣe nù haramu ní fi ń ṣe wọn lọ́wọ́ nígbà lọ́wọ́ ẹ̀ yóò dojú àwájú ọlọ́ọ̀ ẹsẹ̀ ní fi ń ṣe wọn torí pé bẹ́ẹ̀ bá ka sífàtú sọ̀láàtì nàbí sallallahu alaihi ìròyìn bá nàbí sallallahu alaihi bí ṣe máa ń tìrù rẹ̀ ẹ̀ wípé ọwọ́ àfi ìkan lílẹ̀ ọwọ́ akákòókò ntọ́lọ́n ti torí ẹ̀sìn náà àwọn ànábì ọlọ́run wá sí ayé nìyẹn wọ́n wá kó aníbàṣẹ̀ṣe ìgbàdà tọ́lọ̀ ṣùgbọ́n bó láti ṣe láàrin ara wa bára wa lò ọlọ́run tú wa lè lórí ẹ̀ ẹ̀yin náà ẹ̀ lè innovate àwọn míì àyàfi tẹ́lẹ̀ bá wá wá nínú kúránì àbí nínú hadith yìí ká ah, eléyìí kọ̀tọ́ o àjẹpẹ́ ìyẹn á kọ̀ ọ́ kó mẹ́ẹ̀. ìlànà alákọ̀ọ́kọ́ tí Islam wà nìyẹn ẹ lè da oríṣiríṣi business sílẹ̀ tẹ̀ introduce ẹ̀ halali ni àyàfi tọ́jọ̀gbọ́n tó tó fọkànbalẹ̀ sínú àwọn onímọ̀ tó bá jókòó sí báyìí tó ká ibẹ̀ ń ṣe àwọn àmọ̀ yìí torí ìdìbà yìí torí ìdìbà yìí torí ìdìbà yìí tó fi kó jòkó láàbò tó kó sàdí jù fún yìí àbòmọ àwọn kọwáìdù kọwáìdù làámà tí Islam wa àwọn jẹ́rán àpèjì tí Islam wa kó fún yín lórí ẹ̀ àjẹpẹ́rẹ́ èyàn sọ̀rọ̀ àti. ẹlẹ́ẹ̀kejì inú lànà tí islam wá òun náà ni pé káwùlù lìmọ́lì màkúdà àlè ìhàlàlẹ́nu níta bá jọ fẹ́ sakókò kọ́ńtrákì lé lórí kọjá kó halal ni kọ́gbọ́dọ̀ jẹ́ haram ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ jẹ́lẹ́dẹ̀ ọwọ́ àgbà ọlọ́yà tó wọ̀ ní kọjá fún kọ́bọ̀n ju kọ́bọ̀n fún gbòòtì ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ ìfẹ́ ẹ̀fẹ́ kakókó kọ́ńtàkì lè lórí ìkànnú ẹ̀ ó ti di kéde ọjẹ́ haram ajẹ́ pé o ti ba kọ́ńtàkì yẹn o ti kó ba nínú kọ́ wẹ́ran wa kẹ́ ẹ dúró lórí ìdílé mọ̀ ìyàtọ̀ ẹjọ́ sọ kọ́ wa bá ti dẹ́wọ̀n àdúgbò òjúlẹ̀ lẹ́bùn. ẹlẹ́ẹ̀kẹta ẹni tí Islam mú wa onáà ní asọ̀rọ̀ bíi bẹ́ẹ̀ náà mú tàá sílẹ̀ yìí ẹjọ fẹ́ transact pọ̀ kẹjọ yọnu sí i kẹjọ dídí ni kẹjọ yọnu sí i ìyọnu sí nǹkan o kò tó o kẹrin oríṣiríṣi tó a ti kà kalẹ̀ tó kàn o a kò ká àwọn nǹkan mí kalẹ̀ o torí ẹlòmíì náà máa ń ṣàtìdé lọ́sọ̀ tó ti bá àtijọ́ àgírí lórí ẹ̀ ẹ lè àgírí lórí tọ́jọ́ bọ́ọ̀pì lórí tí ọ̀dà ẹni tó ní kó bò ń fún ẹlẹ́dẹ̀ẹ́ òun ó sì fún ní one thousand naira ṣe bá bí méjì náà ìyẹn ó sì tẹ̀ bẹ̀rẹ̀ ó sì tẹ̀ gba ìsìláàmù ni kọ̀mọ̀ pé ìwọ̀ ni ìjẹun ẹlẹ́dẹ̀ ní ìsìláàmù àti fífún yẹn jẹ lọ́wọ́ pé ẹni ẹlẹ́dẹ̀ jẹ́ ajẹ́ tọ́lọ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ni kan ṣe bẹ́ẹ̀ni kan ṣe ojú àtijọ́ conclude oṣù bá one thousand ìyẹn gbọ́wọ́ rẹ̀ padà contract àjọṣe kò so ìyọnu sí nǹkan kò tó o ṣùgbọ́n má jẹ̀mú ni ipe kí wọ́n yọnu sí kémi náà yọnu sí. tọ́wọ́ ajẹ́ transaction yẹn ọ̀dà téèyàn jọ yọnu sí ajẹ́ pé òmùgọ̀ làwọn méjèèjì nìyẹn wọn ò mú pa òfin ọlọ́run bẹ́ẹ̀ pé yẹn náà sì rè kì í tí ò fi bọ́ àti kì í tí ò fi bọ́ rẹ̀ dọ́gba ló ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé dílìsì tá a fẹ́ ṣe kọ́ńtàkì wa kò gbọ́dọ̀ kójọpọ̀ lórí nǹkan haram tá a fojú rí àbí nǹta a nínú nǹta a ni mo ti dá akọ síwájú bí ẹlẹ́dẹ̀ nínú nǹta a ni pé kọjá pé kó mú àìmọ̀ kan lọ́wọ́ tá à ń pè ní gara nínú sẹ̀ríà kó mú ewu lọ́wọ́ ewu wípé ó ṣeé ṣe kí yìí ó ó sì ṣeé ṣe kọ́mọ́ bí àwọn tí wọ́n contract lórí ẹ̀jẹ̀ tọ́wà nínú èdè tí wọ́n bójú rí kò bá àwọn ewu kí gbogbo ń tọ́wà ń bẹ̀ ọ̀dà àbí kọ́mọ̀dà àbí kọjá pé èsì ọ̀dà ń bẹ̀ ìní ọ̀pọ̀ ju èsì òní lọ. àgbẹ̀jẹ́ pé ìdí òní ẹ̀ dá ìní ọ̀pọ̀ ju èntọ́ dá lọ àbí títóbi rẹ̀ tí ó kọjá expectation rẹ̀ tòótọ́ orí kan orí méjì orí kìíní orí kejì tòótọ́ ṣùgbọ́n ìgbà lọ́lọ́ rẹpẹtẹ yìí ọwọ́ afẹ́fẹ́ bẹ́ẹ̀ ọwọ́ afẹ́ rà bẹ́ẹ̀ ewu yẹn kọ́ lẹ́tọ̀ọ́ ní Islam gara ló wà mẹ́ kẹlẹ́gbẹ̀ẹ́ owó ẹ̀gbẹ́ rẹ̀ kó o lórí tọ́ fẹ́ràn àbíkọ́ gba ọlọ́yà yìí pé ìwọ ni kó o wù tọ́ wá ní interest tọ́ bá wá wù tán kẹ̀dẹ̀ wá contract àbíkọ́ ta gbogbo lẹ́nu fún ọ tó ń ti tọ́ wà bẹ́ẹ̀ òun náà ti wá lè influence ẹ̀ nítorí pé ó ti dàbí ẹran tó lóyún nú àdéhùn ò lóyún nú ẹran tó lóyún nú o lè tà èyí ò lóyún nú o lè tà èyí ò lóyún nú ẹ ti mọ price ẹ èyí tó lóyún nú torí oyún nú ẹ o lè tà kí owó rẹ̀ wá gbé pẹ́ẹ́lí díẹ̀ ju èyí ò lóyún nú lọ. ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ pé kó o fẹ́ kọ̀ǹtáàtì lórí oyún inú rẹ̀ nìkan pé ńgbà tó bá bí tán tí ẹni sanwó dàlẹ̀ haramu nìyẹn. ṣùgbọ́n ẹran lọ́fẹ́ rà àwọn òbí ah, ọmọ lóyún òjìlé bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀ wọn náà ti lò bẹ́nẹ́fìtì ọlọ́run pé o lè rà pọ̀ mọ́ra wọn. bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ oyún ṣùgbọ́n kì í pé oyún tí ọba tí kọba bí ọmọ ńlá yè ìrètí sì tó ń bẹ fún ọ ọ yàtọ̀ sí pé kọ kọ̀ǹtrákì lórí oyún ọ̀nà rẹ̀ òyìn ẹ̀yìn ọba tẹ̀lé àmọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ tó wà ní abẹ́lẹ̀ ó lè kọ̀ǹtrákì lórí ẹ̀ mọ́tò yẹ pé tilẹ̀tilẹ̀ lọ́fẹ́ rà òun náà wá inflate price ẹ̀ díẹ̀ òde wọ̀ nìyẹn insha Allah ta'ala. lábẹ́ ilé yìí náà ni bíi inú tí wọ́n ń ba kọ́ńtàkì yẹn jẹ́ náà ni kọjá pé àbòsí bẹ́ẹ̀nbẹ̀fẹ́ nìkan tọ̀fẹ́ rẹ̀ jẹ́ tó fojú hàn islam ọ̀fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ kí àṣẹ́rùsílẹ̀ fásit awèlébá ọ̀pẹ̀lẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ so májẹ̀mú tí ó ba kọ́ńtàkì jẹ kọ́ wà bẹ́ẹ̀ àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n níbi transaction wọ́n máa ń ṣe ìyàtọ̀ àwọn jùmúrù ulama wọ́n máa ń fi yàtọ̀ láàrin àṣẹ́rùtìlì báàtì àti àṣẹ́rùtìlì báàtì. àṣẹ́rùtìlì báàtì bí wọ́n jẹ́ pé májẹ̀mú kan ò pè ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn lè rectify ẹ̀. olóńfẹ́ fẹ́yàwó sọ̀yì sọ̀dá àti ńkọ́ olóńfìdí sínú atọ́ pọ̀ ọmọ tó dì sínú aṣọ wọ́n sì rí aṣọ lọ́tọ̀ àwọn bá kọ̀ǹtráàtì dà nígbà wọn ó tu aṣọ wò lọ́ba di past question àwọn ọmọléèwé so nínú sẹ̀ríà ìdí ti so ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ kó súnmọ́ obìnrin yẹn àyàfi kọ́tẹ̀ scribe sọ̀dá kò lè méjèèjì sàdá àti kí wọ́n máa ń fúnrú ẹ̀ nínú fámìlì wọn ẹ bá fẹ́ wọn àbí sétọ́ọ̀sì ẹ̀ so ọba ni kò bàjẹ́ sanyanya sẹ́rùsìlì fàásìdì ní kẹsẹ̀ bọ́ọ̀sìlì sẹ́rùsìlì fàásìdì ní kẹsẹ̀ kí ni o kẹsẹ̀ bọ́ọ̀sìlì so ó ti rectify ó ti túnṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó filẹ̀ sílẹ̀ onílẹ̀ plot méjì nbí kan ẹnìkan ní one plot nbí kan wà ti bíra wọn nítorí bílẹ̀ tó ń ṣe rí inú ẹ̀ ti dùn sí pé location ìwọ̀n láì jẹ́ ẹ̀kọ́ ọ̀yá lọ méjì lọ nígbà tí kọ̀pẹ́ lọ́ba bíi pé àti ilẹ̀ ń lẹ̀ ni àbí ilẹ̀ rẹ̀ náà ni ṣùgbọ́n nìkan wá claim ẹ̀ mọ́ lọ ó ti di claim nìkan ó ti sọ̀ sí contract yẹ wàhálà ti wà ń bẹ̀ ṣùgbọ́n níta àgbèlè ló náà fi kọ́ san price sílẹ̀ tọ́gbà tọwọ́ tọwọ́ ni yóò fi dípò rẹ̀ ọba àdìgbò sí ìbàjẹ́ ṣùgbọ́n ó sọ yìí dì kò tí ẹ̀ sí wàlíyù rárá wọ́n tẹ̀lé gáàsì ni ẹni ẹlẹ́yìn náà ti wàlíyù tí èsì wàlíyù ìdí ní òṣò lọ́ba súnmọ́ ìdání ṣe ọ yàtọ̀ sí sàdáàtì ta kọ̀rẹ́tì ní òṣè kọ̀rẹ́tì wọ́n tẹ̀ fún ìdí ní ìṣe ni fún wàlíyù ìdí tí ó tẹ̀ wá jókòó wáyé bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ lọ fẹ́ christian tí bàbá tó jẹ́ christian tó jókòó tó sọ rẹ̀ ní wàlíyù káfíìrì ò lè jẹ́ wàlí yìí tọ́ bá tèèyàn ó ṣe lójú ayé kò sí ìwọ bì yẹn ṣùgbọ́n ìtọ́jẹ́ gidigidi tó fi súnmọ́bìn ọ̀sẹ̀ lọ sí tẹ̀lé akọ̀tù ni ìpè ẹni tí mo fẹ́ fẹ́ yìí o káfíìrì bàbá rẹ o gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ ààrẹ mùsùlùmí bẹ́ẹ̀ o tó lè jẹ́ wàlí yìí o so àtẹ̀wá lọ hadith sọ pé àtúbọ̀n wàlí yìí àjẹpẹ́ kóòtù ní ọjà ẹ̀ wà níbi rẹ̀ sábà fẹ́ ló bẹ̀rẹ̀ wípé contract tá a bá wò ó lè jẹ́ pé sẹ́rùkù fáátìlù ní bẹ́ńbẹ́ ó lè jẹ́ sẹ́rùkù bọ́ọ̀fẹ́ sẹ́rùkù fáátìlù tá a bá sí a lè rectify ẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ bọ́ọ̀fẹ́ ó ti ba ìjẹ́ ó ti ba ọ̀rọ̀ jẹ́ nìyẹn bọ́ọ̀fẹ́ yẹn sábà máa ń tẹ̀lẹ̀ sí tó bá jẹ́ àríkáà nítorí orígun náà contract yẹn gangan tó jẹ́ pé segment yẹn ẹlẹ́ẹ̀karùn-ún nínú principles tí Islam gbé kalẹ̀ lórí transaction tó ní pé bó ti wùlẹ̀ ọjẹ́ kan gbọ́dọ̀ tako ntọ́fẹsẹ̀ nílẹ̀ nínú Quran àbí hadith anabi wa sallallahu alayhi wa sallam àbí ní ìtìmáàt ìparapọ̀ àwọn onímọ̀ àwọn ń wípé mo parapọ̀ àwọn onímọ̀ wa nígbà tí lójú ọ̀nà lè ń bó bá àwọn tó wà lójú ọ̀nà. wọn láwọn tíra tí wọn máa ń ṣe nọ́tìlì ìjìmá inú ẹ̀ ní alìjìmá ibn al-Munziri wà inú ẹ̀ ní maratibul ìjìmá ibn Hazmi wà bẹ́ẹ̀ náà ní ibn Qudama nù tíra rẹ̀ káàkiri mú fẹ́ ní máa nọ́tìlì ìjìmá ìdáadáa tó ìtafẹ́ ló bẹ̀rẹ̀ wípé kọ́gbọ́dọ̀ sáko nítorí wà ní Qur'an ní ìtakò tí ó fojú hàn bẹ́ẹ̀ náà ní tó wà ní súnà ní ìwọ̀sọ̀lọ̀ ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ là ń sọ bẹ́ẹ̀ náà ìkọ̀pá gbọ́dọ̀ tako ìtìmọ́ ìpàǹpà àwọn onímọ̀ bẹ́ẹ̀ náà sì ní kọ̀ gbọ́dọ̀ tako general principle kankan nínú ìfúlá. so tọ́ba ti lè tako transaction yẹn á sọ pé kọ̀ bá ìfúlá mọ̀ látòjúwe àwọn onímọ̀ fẹ́ẹ́ ló kó bá ti tẹ̀ wá lórí ẹ̀ tọ́rọ wá lórí àdéhùn yẹn ṣùgbọ́n àwọn onímọ̀ kó lórí pé kọ̀lẹ́tọ̀ ká gbèsè jí gbèsè kọ̀lẹ́tọ̀ káfí gbèsè káfí gbí gbèsè ọba ìṣẹ̀lẹ̀ rẹ̀ ńjọ́ mẹ́ta ẹnìkan ọmọ wa ti sùn mi tó ti jẹ́wọ́ abájẹ ọmọ rẹ̀ lọ́dẹ mo sì ní kó náà ọmọ sì fún tẹ̀sán tí ọmọ bá ń wú àwọn ibi kan ní táyì ọba ń ṣe bí èmi náà ní owó tí ń fò tó pé káyọ̀ rẹ̀ jẹrà mọ́ mo ní láàyè ju sọlẹ̀ káàlẹ̀ ìbẹ̀rẹ̀ káàlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsí gbèsè ìdí gbèsè tí bá ní ibi tí mo bè ọ ò tí ì wú tán tí ń wú lọ ni kì í kó ogún tán tó tó á dìbò yìí wà fún ọ kódà tó bá ti dìbò owó yìí fa owó rẹ lé ọlọ́ọ̀ni tó bá lọ́mọ rẹ sanwó fún òfin tó bá ní ti tán mo ọ̀dà wọ̀ ìtọ́lẹ̀tọ̀ nínú sẹ̀rí àní àlùmọ̀kọ́ fà tó bá ti pé mo jẹ́ gbèsè ìwọ náà jẹ́ mi gbèsè ọlọ́run wá pé àsìkò sísan rẹ̀ ọbọ̀ sásìkò kan náà. àwa adébájú ìṣòro kọ̀dọ̀ à lọ́wọ́ àṣà ìwọ ọ̀rẹ́ thousand mo fẹ́ fún yín ẹ̀yin dẹ̀ fẹ́ fún mi ní eighty thousand àjẹsọ ẹgbà twenty ìtọ́ba ti dédé ara wọn. ṣùgbọ́n tèmi ẹ̀yin ọ̀sẹ̀ kan ni mo pè é tiẹ̀ o ti gba àdéhùn oṣù mẹ́ta. so àgbọ̀dọ̀ wa sọ pé torí pé oṣù ajẹ ló ká yọ sí làwọn rárá o ọba tẹ̀lé ọlọ́wọ́ bá wọn. so àgbọ̀dọ̀ fi gbèsè ká fi sí gbèsè o àfi tó wáyé sí àsìkò rẹ̀ jẹ́ bákan náà táwọn onímọ̀ ń pè ní al-muqafa. ẹlẹ́ẹ̀kẹfà nínú ìlànà tí Islam wá lórí transaction kò gbọ́dọ̀ ṣe yí pé àwọn tí wọ́n fẹ́ kọ̀ọ̀tàkì méjèèjì wọ́n mọ̀ọ́mọ̀ déèkì láti sọ sí ọdún halal di haram àti láti sọ haram di halal. àti kí wọ́n máa wá ọgbọ́n tó jẹ́ pé tọ́lọ̀ ọba ọ̀fẹ́ iná ìlú tó wá wà nínú kọ́ńtàkì wọn àwọn sọ ló pọ̀ mí. nínú ẹ̀ náà ni pé òòlì rí náà káwọn onímọ̀ máa ń sọ O wọ́n máa ń jọ̀ ó ti sọ yìí pé òun ò ní o ọwọ́ ara ẹnìkan tó fẹ́ ó ní one hundred thousand ẹni tó fẹ́ yá lówó ẹ̀ sọ pé òun ní one hundred thousand ṣùgbọ́n ní nǹkan tó lè tà fún ọ ó ní nǹkan tó lè tà fún ọ nítorí lè tà fún ọ yìí eighty thousand ni ìní nǹkan ọ̀hún tọ́ba tìlú àyíjẹ́ pé ó kì í ọfẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ẹ̀tọ́ fẹ́ yáwó ó ní nǹkan tó ti ta fún ṣùgbọ́n tó fẹ́ ta fún yẹn one twenty thousand ni ìyẹn wá sọ pé tó o bá ti lè gba káàsì lọ́wọ́ o one hundred thousand yóò fi jẹ́ tó dípẹ́ẹ̀tì ẹ̀ yọ̀ọ́dẹ̀ kí ni yọ̀ọ́dẹ̀ twenty thousand ó sì ló mú ọ̀gbá rìbá. gbogbo tí obìnrin wọn gba so yóò àdúrà ẹ̀kọ́ gbogbo ìṣe eighty thousand fún kọ́kọ́ tax lórí wípé hundred thousand ni ṣùgbọ́n òun fún ní eighty thousand cash láti fi àwọn ẹ̀yẹ so ó fi ṣe àtẹ̀gùn contract yẹn ó fi àtẹ̀gùn lọ sí bẹ́ẹ̀ náà tá a bá ń ṣe láàrin ìfúnni cooperatives tá a bá sọ wá ń gbà lórí ẹni tó fẹ́ yáwó táàgbé owó rẹ̀ lórí ẹni tí ò yáwó tó náà jẹ mẹ́mbà tó jẹ́ pé torí kọ́ fẹ́ yáwó yẹn ìní ó bu wá fún wa ní àwọn nǹkan kankan yálà ló kọ́ pàṣẹ ẹ̀ ní àbówó náà ni tẹ́ẹ̀sì lẹ́bí irú ẹ̀ lórí ẹni tí ò yáwó ẹ̀ẹ́dì tó wá yáwó lówó lẹ́yìn ìgbà náà yóò tó pàpà wá san ojúlówó owó tọ́já lẹ́yìn ìgbà tó ti fara gbá àwọn ìnáwó kan tí ọ̀rọ̀ àti ìyàwó kò lè fara gbá tó nínú ẹ̀ à ń bọ̀ wá gbọ́ insha Allah ta'ala tó bá tó àsìkò rẹ̀ ṣùgbọ́n ká kọ́ dúró lórí pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ fi contract ká fi ṣe àkàtọ̀ lọ síbi nǹkan tó jẹ́ fàmà. ẹlẹ́ẹ̀kejì contract abáfẹ́ ti kọ̀wé dọ̀dọ̀ pé yóò kó jọ lórí májẹ̀mú tí ó ta ko kọ́pù ti contract yẹn gangan ọ̀fẹ́ ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ó ní start ọ̀fẹ́ ta mọ́tò ìpín yọ iye ìdí yọ ṣùgbọ́n ẹ má jẹ́ pé ilé mọ̀ ọ̀gbọ̀n o à contract bí ọ̀dà rẹ̀ ó túmọ̀ sí pé ewu kan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ kó ti o sáàtù rẹ ẹlòmíì lọ́fẹ́ ó ti ìsìláàmù tako ìsìláàmù ti kí ni ọ̀tako so májẹ̀mú tí ọba ti kó bá àǹfààní tá a fẹ́ ṣe lára nǹkan yẹn ó ti kà fún nìyẹn. àdílé mo fẹ́ kà fún yìí o kẹ́yìn náà ta ni o ẹ má fẹ́ fọmọ bẹ́ẹ̀ má fẹ́ gbé bẹ́ẹ̀ o ní alóòlì tó wà o so contract burúkú nìyẹn. ẹlẹ́ẹ̀kẹjọ kọ́mọ̀jẹ̀ pé contract tá a fẹ́ ṣe yóò kó jọ lórí kọ́ńtàtì ẹ̀yọkànlá fẹ́ẹ́ sí àwa máa jì méjì pọ̀ sábẹ́ rẹ̀ méjì tí òfin kó mọ́ra wọn méjì tí òfin ṣe kíni tí òfin kó mọ́ra wọn àbí ìtòjú méjì lọ. ìsìláàmù ọ̀fẹ́ lórí ètò ilẹ̀ jù náà àwọn onímọ̀ àdìsí wà lórí ẹ̀ ó sì ń bá àwọn onímọ̀ fi tù. nígbà ní sọ̀tọ́lá ó ní àgbọ̀dọ̀ pa kọ́ńtàkì méjì pọ̀ lórí kọ́ńtàkì tó lè jẹ́ pé kọ́ńtàkì méjì tí ọba ti papọ̀ mọ́ra wọn. obìnrin tó ọbẹ̀ fẹ́ onísọ̀dà àbídà tó ní ara mọ́tò tó ọbẹ̀ ta iná ni ṣùgbọ́n mo ta fún ọ mo tún fi sọ̀dà àti fún ọ. àwa mọ kí ni ìtọ́jẹ́ ìpín sọ̀dà àti ńlẹ̀ àti ìpín tọ́ta fún ó ìdìbò lọ́wọ́ ẹ̀. tọ́wọ́ bá wá dàrú àwọn àmọ́ ògbógbò láti ṣèdájọ́ tòróbìnrin tí èèyàn bá fẹ́ tọkọ̀ láti pẹ̀lú ẹ̀ kò tí ì súnmọ́ rárá kò tí ì tilẹ̀kùn mọ́ lórí tí ò wù á àti ìjọba ìkẹ́ ẹgbẹ́ ń bi ẹgbẹ́ tí rẹ̀ lòun láti jẹ́ òun òfin ọmọ obìnrin ẹlẹ́tọ̀ọ́ sí ìdajì padà sí ẹ̀ ọ̀lẹ́tọ̀ọ́ tó dìde ẹ̀ tí wàá ní ìdajì táàbù nù inú mọ́tò tó ò ti ká mọ kí ni ìpín ìpadà àti gan. ṣé ìbáà níyé tó kọ́ńtà tó wáyé pé. ẹyọ kan ni àwọn afi méjì àdìjú bẹ́ẹ̀ lọ sáré méjì àdìjú bẹ́ẹ̀ lọ yẹ kò sí kó pọ̀ irú wàhálà tó bá ayapọ̀tì èsì nìyẹn ayapọ̀tì èsì individual ń ni wọ́n lè kókóró ọ̀kadà yìí mọ̀ra ní ìnáwó ọ̀kadà ní ẹ̀kọ́rẹ́tì wa <laughs> nàìjíríà ló ti rẹ̀ nàìjíríà ló bá rí so bóyá tó fi tì mí ní ìsìn ọ̀wá ní yọ san díẹ̀ díẹ̀ mọ́tò mẹ́fà three hundred thousand ló gbé fún tọ́ba ti ní kọ̀ǹtàkì ẹ̀ pẹ̀lú ẹ̀ pé ọ̀rà ni ó ti di rírà fún gbígba owó rẹ̀ díẹ̀ díẹ̀ tọ́yẹ kó o fowó lé nítorí pé ọ̀fẹ́ máa sá díẹ̀ díẹ̀ yẹn lọ́dọ̀ jumhurul ulama alhanabiya shafi'iya àti hanabila kò sí wọ̀ bẹ́ẹ̀ àwọn màlìkíyà nìkan ní ẹ̀ta kú ní ẹni dé kúlẹ̀ àti àdìmí àgbọ̀dọ̀ torí táàbì ẹ̀fẹ́ sanwó káwá fi pléètì price lé lórí ṣùgbọ́n ọ̀wọ́n yẹn lẹ̀ tó bá ti lè jẹ́ pé níbẹ̀rẹ̀ contract lè jọ finalize ẹ̀ kejì tó fojú wọn lọ́dọ̀ gbogbo ẹgbẹ́ bọ̀dọ̀. tòmọ́tà ẹgbẹ́ bẹ̀rẹ̀ kọ́ńtàkì tọ́ba wù ó lè ta nǹkan rẹ̀ tó méjì tọ́ba wù ó lè ta two feet tọ́ba wù ó lè ta three hundred tọ́ba pè fún kọ́ra tí ọba pè fún kọ́ máa lọ ọwọ́ sẹ́tímẹ́ǹtì lọ fẹ́ gbàjẹ́ ọ̀sán owó sí. ṣùgbọ́n èsì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́pìtì ní ìmọ̀ ṣe ó ní wọ́n ń pè ní àlìjáàrú lẹ́bi tẹ̀sẹ̀lì ní tẹ́wìlì rẹ́ńtéèjì ni wọ́n fi gbé fún rẹ́ńtéèjì ni wọ́n fi gbé fún wọ́n wà ní kọ́ máa sanwó díẹ̀díẹ̀ tó bá fi lè rí santán ó di tiẹ̀ tó bá fi lè rí santán láti kò báyìí ó di tiẹ̀ rẹ́ńtéèjì la fi bẹ̀rẹ̀ kọ́ńtàtọ̀ fèrè lọ parí bí tó bá wá kú sójú ọ̀nà tí ọ̀lọ́mọ́ ta ló ní tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fẹ́ rà yẹn sẹ́ni àkọ́kọ́ ni àbẹ́nìkejì tẹ́ bá jẹ̀rẹ̀ sílé rẹ́ǹtì tẹ́ fẹ́ tó nílé náà ló ní nǹkan rẹ̀ bí ọba lè sanwó rẹ́sẹ̀jì mọ́ kó jáde ni. tọ́wá jẹ́ pé yẹn kà á ní ilé ni ó ti gba ẹ̀tọ́ rẹ̀ ọgbọ́n àgbọ̀dọ̀ tó ń rí àtẹ rẹ̀ bẹ́ẹ̀ mọ́. ìmúláwà ilé ní ìsìn. torí ẹ̀ ló jẹ́ pé nígbà tó wá kú sójú ọ̀nà wọ́n wà fẹ́ kílèmù kíní yẹn padà bá ti lè gbà á tó àwọn wà á tà. wọ́n tà déédéé wọ́n ìtọ́jà òdòdó nígbà tó di lè ta ó property bẹ́ẹ̀ yẹn. tọ́wọ́ á kú lójú ọ̀nà tí ọ̀sán owó rẹ bóòlù ló ṣe rẹ ọwà sí tọ́ba lọ sí bá wá rí pé nǹkan yẹn náà ni kí wọ́n tà àbí nǹkan rẹ̀ ni wọ́n tà ó kù contract tó bá ti lè jẹ́ wípé ọ̀sà kóra wọn kí n tó bí àbí kí ó bì í tó ti yàtọ̀ síra wọn àgbọ̀dọ̀ bá pọ̀ mọ́ra wọn tẹ bá fẹ́ fi ìkẹrẹ́ǹt ẹ̀kẹrẹ́ǹt tẹ bá fẹ́ tà ẹ̀tà tẹ bá fi ìkẹrẹ́ǹt tó láwọn ojúṣe tó ti bẹ lórí yẹn tó ti tà ó ní àwọn ìdí yóò rí sọ́ọ̀tì sí táǹpé ní àlẹ́ àbáwò ìsọ̀tìyà ọlọ́ọ̀bá ìsọ̀lọ́gbọ̀n mímọ́ pẹ̀lú ilé ìmọ̀ ẹ̀mọ́sìn a ti wo ìtọ́jẹ́ òṣùlù àlẹ́kù àlùmọ̀ríyà ní òṣèríà níwọ̀n bá ìtọ́lọ̀ tó kí ẹnu wa kó dé nínú ẹ̀. kókó ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé Islamic cooperative ẹ̀yin náà ti mọ̀ kó dẹ̀ tó mọ̀ ọ́ nìyẹn ṣùgbọ́n wọn bá báwa ti gbọ́ lábá mọ̀ tá a sì wòye sí táwọn èèyàn wá fi ń ṣe tó. So, àní islamic cooperative onáà ni onáà ni aljamiyatul islamiyya lil qurubi at-ta'awuniyya al-mutabadala àwọn tí wọn kóra wọn jọ tí wọn jẹ mùsùlùmí tó ti rí pé wọn fẹẹ máa yára wọn lówó láàrin ara wọn ṣùgbọ́n nínú májèmú wọn ni pé ẹjọ́ ìyàwó onóòtú títí ni o ojú òṣùwò ti nípìn nínú owó tí wọ́n ń dá kálukú ọ̀mà dá kó tó wá di pé wọ́n mọ̀ yára wọn. àwọn míì bẹ sọ pé ìlọ́kù mẹ́ta ni àwọn míì bẹ sọ pé ìlọ́kù méjì ni o rò pé ìlọ́kù méjì yẹn lọ́kọ́ mọ́ ni. wọ́n ti ń díẹ̀ díẹ̀ tọ́yì. ní gbogbo máa dá owó yẹn padà táwọn mi ń bẹ tó pé tí wọ́n bá gba owó wọ́n mọ̀ dá padà. ẹ lè gíráàsì ẹ̀bí oṣù méjì oṣù mẹ́ta ẹ̀ tọ́yì àjẹpẹ́ tẹlifíṣàn ní ìṣẹ̀lá ìṣìnà nìyẹn tọ́yì. tó oní bí ń ti láàlì mọ́jà ti àtọ́wò aṣọ ṣùgbọ́n owó yẹn o àárín oṣù mẹ́wàá ọgbọ́dọ̀ padà sínú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ àwọn ti ui ti ń try láti pé kọ́ ọmọ pé ọdún kan pé kọ́ ọmọ pé oṣù méjìlá so nítorí àwọn problem kan ti ń tún yọ tọ́lọ̀ bá ti tẹ̀lé o débẹ̀ á sọ ìṣàlá nínú ọ̀rọ̀ tí mo sọ ọ náà ẹ tó wá fẹ́ yáwó yìí ẹ lọ mọ̀ ìgbé kọ̀lẹ́tọ̀ ọkọ yá nǹkan kan ní owó yẹn o àfi tọ́ba jẹ́ pé ó ti níye kan òní òmù fúnra ara rẹ̀ tí ọmọ dá èsì bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tó máa dá yé báyìí òní ọ̀dọ̀ tó yé báyìí mo fẹ́ máa dá àbẹ́ẹ̀kọ́ ni bí bá wá ń da ìtọ́ba rántí ẹ̀ máa sọ tí ọba wa ń da lọ ọgbọ́dọ̀ da oṣù mẹ́fà. tí ò ní lẹ́tọ̀ọ́ owó láti gbà tó bá tẹ̀ wá pẹ̀lú ẹgbẹ́ àbẹ́ ni. oṣù mẹ́fà gbáko ni ó fi nínú tí wọ́n ń sọ náà yìí pé láàrin oṣù mẹ́fà yẹn àwọn míì tí wọ́n ti wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀ wọ́n lè máa ya owó rẹ̀ lọ sódà nígbà tó bá yá oṣù mẹ́fà wá pé tó òun náà yọ wà láti wá ya owó àwọn èèyàn ní tọ́ba ti rọ́ọ̀gì ẹ̀ sọ lórí lábẹ́ àbójútó etí àwọn ẹgbẹ́ ìsìn gbàlérò pẹ̀lú ẹgbẹ́ wọn òun náà ní wípé àkọ́kọ́ mímọ́ra ẹni sí i yàtọ̀ nípa àti ẹ̀dáwó alẹ́jọ́ wa nítòsí ara wa kọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ mọ́ọ̀tì ilé ọ̀tọ̀ mọ́ọ̀tì ìdẹ̀mí tí mò alẹ́ mọ́mọ́ra wa pẹ̀lú ẹgbẹ́ ta tó ń ṣe àtúnṣe ni o àtúnmọ̀ra wa eléyìí bá ìṣiṣẹ́rí à ń fẹ́ mu nínú sọ́ọ́tù ìjọ́ráàtì so àyà ìkẹtàlá kálọ̀ wò àti àyà tí mo ti kà síwájú tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú sọ́ọ́tù ìmọ̀-ìdà àyà ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ ní ká máa fúnra wa lọ lórí dáadáa bẹ́ẹ̀ náà sì ni ọba àdìkà nílùú ọ̀sánlọ́lá àdìwọ̀ so agbọ́dọ̀ jẹ́ kí ni adàlẹ́ bí orí ẹlẹ́ẹ̀kejì inú tí àwọn ẹgbẹ́ yẹn ń fẹ́ òun náà ni wípé tí wọ́n máa ń fún àwọn members ní owó yíyá tí ò ní ní èlé nù rárá àti ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nínú tí ọlọ́run bá ń fẹ́ náà nìyẹn lọ́lọ́run bá sọ pé wọ́n àkàlọ́lá òrẹ́yà wọ́n àrùn àmẹ́ ìlébà tó títa ilé ọlọ́run ṣe ní ẹ̀tọ́ ìbá ọlọ́run ṣe ní ìwọ̀ àti àwọn àyà àti àwọn àdéhùn mi. ẹlẹ́ẹ̀kẹta nínú tí àwọn ẹgbẹ́ yìí ń fẹ́ òun náà ní pé káwọn èèyàn dolówó látara ẹgbẹ́ bísíǹsì tó lè ṣe tẹ́lẹ̀ pẹ̀lú owó tiẹ̀ nìkan kò rí owó mi ń lò kò sì di kíni o kò sì di ọlọ́rọ̀ látara rẹ̀ ìtí Islam náà ti ń fẹ́ yẹn Islam ọ̀fẹ́ràn òsì gbogbo tí Islam gan gbé kalẹ̀ lọ́sùn létí bọ́ọ̀bá wò òsì òsèèdè responsibility lórí family tó ń ṣe é ṣe ni wákùtù tó lè òdìdé dé ọgbọdọ àwà lọrẹrẹrẹ nìyẹn tó òdìdé dé ìsìlámù fẹ́ ẹjọ lọ́rọ̀ ìwọn kádàrá Ọlọ́run dúró lórí pé bàbá ti ń olówó kò náà ní àwọn ìsálákà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé kákúra wa lọ nípa wàhálà tí ń bẹ́ẹ̀ ní àwùjọ ká sì jìnnà ra wa àwọn tá a jẹ́ mùsùlùmí nítorí oríṣiríṣi ìtòjú wá rí nínú àwùjọ yìí pẹ̀lú ilé ìlàparí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrin tó ń sọ fún wa yìí pé àwọn tí wọ́n ń ṣe Islamic cooperatives wọ́n ní èròǹgbà tó dáa tí ó ti tako Islam ó tilẹ̀ kọ́ mọ́ kọ́lọ́kọ́ mọ́ fún wọn lọ́wọ́ agbọ́nrin ẹlẹ́ẹ̀karùn-ún ǹjẹ́ ní tí wọ́n ń pẹ̀lú sọ́sẹ̀lẹ̀ alihamudulilayi ọ̀sẹ̀lẹ̀ nínú ìtọ́ tẹ̀lé níbi ti Islamic cooperative ti ui wọ́n lọ sí àyè kan tó yẹ pé wọ́n ra ilẹ̀ lọ sálájú ní éka tí wọ́n á ń pín fún àwọn ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọ́n dẹ̀ instruct wọn pé ẹ gbọ́dọ̀ ta fún ẹ tó jẹ́ kí ìtẹ̀lẹ́ sí yín o tẹ́ẹ̀bà ti ẹ̀ ta tó jẹ́ lẹ́sìn yín àti ẹ̀fọ́ ọmọ yín àti ìtọ́jọ́ ọlọ́wà tẹ̀gbẹ́ àǹfààní láàyè ńgbà tá a wá níbi forty acres fifty club is dominantly muslim kẹfà fani ńlá ni a máa gbọ́ra wa yé nìkẹ́mi ta fẹ́ ti ní activities as a developer àwọn kan ní olóògùnkú ní ní sáìdì ọ̀nà ọjọ́ yẹn lẹ́yìn bá gba pàṣẹ ọ̀run wọ rẹ̀ five hundred acres tí wọ́n ti rà láti tipẹ́tipẹ́ àwọn ọmọ nílẹ̀ tí ń bá wọn pàdé nìkan wọn gba ojú àwọn ọ̀dọ́ àwọn yẹn five hundred acres mo ní àdúgbò tí ọ̀fẹ́ wí onírárá o so tẹ́mi náà ti fojú ìlọ sàlà ìlérí tán mọ̀mọ́tà igbó lọ́dọ̀ rẹ tẹ́tẹ́ yìí lẹ́yìn báràkì mi báràkì ọjọ́ yẹ tí ọgbà rẹ lọ láti bá tọ̀ ẹ̀yìn rẹ láyìí sálábì kó lọ jásọ ọjọ́ so kọ́lọ̀ kọ́ sàmì wa so àwọn mùsùlùmí yẹn náà ní achievement àṣírí mi ẹgbẹ́ pé ó ń gbìyànjú bí ẹbí ni ó ní one million lọ́wọ́ ẹgbẹ́ sì já ní eh, two million kọ́ ni já fún ọ̀tọ́ mẹ́ta ó ti lọ́ra tírélà nìyẹn ó sì bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì tẹ́lá ní bá ń gbé ẹrù lọ́ọ̀dù lóṣù tí a lè fi wé ẹni tó lè gbé dáńfó tààfin kankan ní ní bí mánìlì so ọlọ́run pé fún ọmọ ní achievement kọ́lọ̀ kọ́ ọmọ fún ọ lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹfà àwọn ìṣòro wa dojú kọ wọ́n ẹ̀yin tẹ́ wà nú ẹ̀ ẹ̀ mọ́ ju èmi lọ ṣùgbọ́n àwọn ọmọ ń píkì kọ́míṣẹ̀lẹ̀ nù yìí nínú ẹ̀ onáà ní pé àrí nínú àwọn míì kan yọ owó ìsàn cooperative tún òní pàdé o yọ wà di wàhálà yóò di fìtínà kódà ìní àmọ́ ẹdí tọlọ́pàá tí ọmọ ọlọ́pàá mọ́ra wọn kọlọ́kọ́ sànù wa ṣùgbọ́n ti ui ní wọ́n ti àtàkì ẹ̀kọ́ wọn sálárì tọ́ọ̀ bá jẹ́ ẹtí sẹ́yìn ní ui ò lè wọ̀ so ọ lọ sí gọ́sìrì so ọ lọ sí gọ́sìrì ni ọ lọ ọ lọ fún ọ wò ẹ̀yà ìyẹn ìyẹn bá ti ẹ̀ ó ti sáìsì so owó yẹn tọ́jà ẹ̀rọ tó fẹ́ máa dàbò lẹ́yìn tí ọ̀rọ̀ wọ́ lọ́kàn máa lọ sí cooperative ni ṣùgbọ́n ti wàhálà fún ẹlẹ́ni jẹ́ mẹ́ta yìí nígbà tó wò ìjọba ọ̀pọ̀ kí ọ̀pọ̀ mọ̀ àwọn dáa ti ní islamic cooperative wọn bá sanwó wa àwọn tó yẹ pé cooperative ni ìpín kan lọ ńbẹ èyí tó kù wọn san fún ẹ tí ọ̀dọ́ ti di ìpín yẹn wọ́n hàn jẹ̀ wò sí ìsan wọ́n ní kí wọ́n ṣe sùúrù náà síbi ibi cooperative bẹ́ẹ̀ kan lọ tẹ́lẹ̀ <laughs> lọ́ba dá wàhálà rẹ̀ gojú ẹ̀ fẹ́ẹ̀ dàrú gbé irú class wẹ́lẹ́lẹ́ ebi náà ó o ní tájẹ̀ ìtafẹ́ kó ṣe é so gbẹdọ wá di kéde méjì ìyẹn ní ibi tí wọn bá ti ń ṣe tí wọn bá ti sopọ̀ mọ́ sálárì ẹgbẹ́ ọ̀tọ́rìtì tí ó ọ ní sálárì náà ní ọjà ọ sí individual àtẹ̀kọ́ àtẹ̀ máa mú lórí mu lọ́rùn àbí nítawọn míì máa ń ṣe tọ́ ẹgbẹ́ lọ́ba fẹ́ yáwó wọn so mọ́ ẹnìkan tó náà lówó egbe ẹgbẹ́ tí ìdówó gba owó nígbà tí wọ́n pè yàn sẹ́fì tó mùgọ̀ wọ́n sọ̀rọ̀ di mùgọ̀ nìyẹn mùsáfà òsì kò sí sàfà nínú tẹ̀rí àkọ́bá mu ègbè tọ́lọ̀ ń wí ni pé wàlá tó kù sófà àhà wà lákùmọ̀ lẹ́sí ìjà àlàkùnrin àwọn làkùn síyàmù àwọn òmùgọ̀ ẹ̀ sọ̀rọ̀ fowó nílé wọn lọ́wọ́ tó hajjúrù ń bẹ́nu sẹ̀ríà ó sì láwọn tá àwọn ṣe fún hajjúrù yẹn náà ní pé ká sọ fún èèyàn lè èèyàn lè ṣe tó ń lórí owó ẹ̀ lásìkò kan ọ̀mọ èké tí ó ti bàlágà àbí ti bàlágà kò tí mọ ná ó ti gọ̀ so irú àwọn yẹn a máa ń ṣe ájúrù fún wọn ní ìṣẹ̀ríà so báfẹ́ fún wọn ní àtẹ̀jẹ́ owó wọn ní ilé dáná so àyà kúrò àwọn àlórí ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìbánilá akẹ́ tó lè náwó kẹ́rẹ́ sọ pé owó rẹ kò lè kò ní kò ní ní ti sáà báyìí problem ni ẹ jẹ́ ká wá solution míì fún so kìí ẹ̀sìn ẹ ká wá solution míì fún

tí wọn ò ní àwọn àfáà tọ́jọ́ onímọ̀ ọ̀jọ̀gbọ́n nípa àtẹ̀ríà ni o àbí ń pa ayé ni o tọ́jọ́ pé wọ́n mọ wo òye gbogbo transaction wọn ní gbogbo ìgbà gbogbo àsìkò tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ sí wọn lórí. rọ́ọ̀jì Arabia nínú tọjọ kó ní sọ́tẹ̀s ní pé ó ní àwọn àfáà bẹ́ẹ̀ fún ní owó tí ń san fún wọn gbogbo transaction wọn tí ó sì èyí tí wọ́n bá dẹ́kun díẹ̀ káàtó tí wọ́n pàkíyèsí wọn sí àwọn yẹn dẹ̀ try ṣùgbọ́n try àwọn tí wọ́n bá wà ní sàwùjì tó bá ti di transaction tá báyìí wọn lágbára wọn so àìmọye àwọn tíra mi sọ̀rọ̀ pé lórí express zero yìí rí iná ni wọ́n tó fi gbé àwọn tíra mi jáde so mo nínú ẹ̀ lé pẹ̀lú lórí express wọn ni wọ́n ní wọ́n ti tẹ̀ wọ́n ti pín fáwọn èèyàn so rọ́ọ̀jì inú inú ẹni tó yẹ kó bí èèyàn kan tọ́rọ̀ ọ̀nà báńkì tó pọ̀ ní Saudi ìní rọ́ọ̀dì wà ní Saudi lónìí rọ́ọ̀dì ní ń pa adìẹ tó pọ̀ jù ní Saudi adìẹ rẹ̀ lọ́dún a máa wọ one billion yẹ́ẹ̀ báwọn àti ń jẹran bì tá à ń jẹjá bì eh, eh, adìẹ lọ́kọ́mọ̀ lọ́nba wọn tó díẹ̀ díẹ̀ rẹ̀ máa fi ẹranko àtẹ̀já ṣùgbọ́n adìẹ o kèé ṣe pé kéèyàn wá fẹ́ jẹ́ kankan máa gbé báwa Yorùbá ti máa ń jẹun jẹ́ àfúnlá ń jẹun odidi kan àbáàbọ̀ ọ̀hún fi léyìn wájú ni léyìn wá jẹ́ fún rẹ̀ bẹ́ẹ̀ ni bá a náà bá fẹ́ jẹun lé kẹ́yìn bá lè jo tá a bá fẹ́ jẹun lé a jẹ rárá a ra odidi adìẹ kan a jẹ sálẹ̀ kan náà jogo kan torí pé túlẹ̀sì ni wà lówó bọ̀ <laughs> wàláyé lórí pé túlẹ̀sì ni wà lówó bọ̀ ni bóòni fámìlì di èèyàn rẹ̀ tó ọjà máa di adìẹ kan yóò dókòó lórí adìẹ kan àléébù lákọ̀ọ́gbọ̀rọ̀ ní ẹ̀bẹ̀. jẹlẹ rí ìfì ahọ́n nìyẹn ìmọ̀lá náà ló mẹ́rin gbé nítorí àtìyàn tó ṣe àtàwọn ìṣòro ní ìṣòro rí náà rí oyin pé ó yìn bẹ́ẹ̀ sórí àwọn nǹkan mí tó ti kú òní tí bá ń jù ú ṣe ó ní oko dàbí lóore pé ní ọbẹ̀ ẹ̀kọ́ ló ń gbà òye tòtẹ́ bá jókòó ti ìfà sùmọ́sọ̀ba ẹ̀ tún gbọ́dọ̀ tẹ̀sẹ̀ lẹ́nu wọn ìfà sùmọ́sọ̀ba abdulsalam ọ̀rọ̀ wa máa ti ọba ti tẹ́ ẹ̀ tún jókòó sí wọn tí wọ́n sọ àwọn investment ní ìjọba yìí tó ní wọ́n tún sàlàyé fún yín tó bá lò lọ ìfà sùmọ́sọ̀ba ọ̀rọ̀ wa máa ti wọ́n wà ní ayé mú tó sàwọ́dí ní alájọ́ pàdé dáadáa àwọn ọ̀jọ̀gbọ́n gbọ́dọ̀ wà tí wọ́n máa yẹ transaction yìí wò dáadáa àti parí agbọ́nrin kẹfà yẹn agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀keje ẹ̀keje nù òun náà ní pé kí ni disadvantages tó ń ṣẹlẹ̀ látara islamic cooperatives sódà tá a lè gbìyànjú láti tún tún ṣe. alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ yìí pé islamic cooperatives èmi ò tí ì gbọ́ yóò ní nàìjíríà wípé wọ́n ń fún ẹnìkan ní credit àbí loan tí èsì ṣe mẹ́mbà àánú ẹgbẹ́ ìyẹn ò sì bá islam ẹ gbọ́dọ̀ wá bí ó ti mọ ni ó ti mọ ẹ gbọ́dọ̀ wá bí ó ti mọ ni ó ti mọ ìpẹ́ kan bẹ́ẹ̀ pé ẹnì grand tier fẹ́lòmíì tí ò sínú ẹgbẹ́ ó lè jẹ́ pé ẹbùn ni ó lè jẹ́ pé ẹyá ni ó lè jẹ́ pé tọ́jú mẹ́mbà yín tẹ́lẹ̀ tó ti sáláìsì ẹ lè fi kọ̀ǹdíṣẹ̀ǹtì oríṣiríṣi kẹ́ẹ̀ fi gbé lárugẹ ọmọ rẹ̀ fẹ́ san owó tú owó bàbá rẹ̀ sì jáde tẹ̀gẹ́ dèdè tó ẹ má jọ jẹ́ pé tọ́ba jẹ́ pé mẹ́mbà nìkan àbẹ̀ntọ́lẹ̀ tọ̀dọ̀ ẹgbẹ́ nìkan lẹ́mọ̀ wa ẹ̀ pé nínú àwọn afa tó jẹ́ nínú àwọn afa tó ní sọ́ra nínú sílà tẹ̀gbọ́ ọ̀kà ọ̀gbẹ́ ọ̀sọ̀ yìí pé mọ́bdá òtá àwọn cooperative ń ṣe òun náà ní inlam okòrí dínní la okòrí dùk táwọn bá ti yá mi lóró èmi ò lè yá ọ lówó. nẹ́gbẹ́ tí n bá ti sàǹfààní lára rẹ ìwọ náà ò lè sàǹfààní lára mi ó ní mọ́tò bá ọ̀rọ̀ ìdáhùn ìṣẹ̀rí à. sòkè wo ibi àìní àmọ̀ pé ó ti bíkọ̀sì tó tọ́ ṣùgbọ́n síbẹ̀ bó tilẹ̀ ní bí ó ti mọ ilé ìṣèmọ ẹ lè fi àwọn conditions ní ìgbé lárugẹ. ìtẹ́ ìmọ̀ jẹ́ pé yọmọ jẹ́ sọdáfà àbí ìfẹ́ ọmọ jẹ́ pé ẹ̀já àyàn mí náà lówó ẹ bá fi bírèkì kìíní yẹ ìgbé lọ́dọ̀ tiwa o èdè dẹ́dẹ́gbọ̀n tọ́ba ti sátífà àwọn conditions míì lọ́dọ̀ wa a lè já ọ lówó mo fẹ́ gẹ́tì sí tó kọ́nà nǹkan mọ̀ fún wa lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìlàsánì ìtọ́wò àmì òun náà nìyí pé nígbà tí yàrá ti jẹ́ mẹ́mbà bíi ti UI tọ́yẹ pé sálárì rẹ̀ lápèjúwe four hundred fifty thousand ní sálárì rẹ̀ sáàpọ̀ kan bá lọ ọwọ́ á ní òun ọmọ san thirty thousand torí ní òfin tiwọn kò gbọdọ̀ ju one third lọ two third lọ sálárì lọ ìyẹn ló lè wo sálárì rẹ̀ kó máa san sí ìdánilọ́ ọmọ ọ̀fọ́ra wọn. so ọlọ́run ọmọ san thirty thousand èlò ló kù jẹ́ ọmọ sọ̀rọ̀ àgbẹ̀ lórí nípa rẹ̀ one twenty tọ́ba dẹ́gbẹ̀ẹ́ oṣù mẹ́fà yóò gba èlò owó rẹ̀ ó ti dèlò yóò ti gba èlò zero and six tọ́ba fẹ́ máa sanwó padà ṣé thirty thousand yóò máa san ní àbí thirty thousand láàrin oṣù mẹ́wàá tí ó fi san standard of living rẹ̀ ti dínkù ó fi já pẹ̀lú three thousand so problem yẹn làwọn rí ni wọ́n sọ pé ẹjẹ́ kọ́ ẹ̀ fẹ́ ìdọ́dún kan kí standard of living rẹ̀ kọ́mọ̀ ṣe kíni o kọ́mọ̀ jà wálẹ̀ kọjá pé yóò ti lọ maintain one twenty rẹ̀ tó yí ọwọ́ àbẹ̀ ọwọ́ pé àti ìsọba ti gbowó kìsì bọ́lá lẹ̀ ní ọkọ̀ rà bí ọba tó gbà mí kìsì yóò ti lè kíni o yóò ti bẹ̀rẹ̀ àbí kan yóò sọ àbúrò náà dirẹ̀ náà bìlẹ̀ bìlẹ̀ kan o sì ń fara mọ́ one twenty òun ó fara mọ́ lọ. so ẹlẹ́ẹ̀kejì kọjá bí fún a nìyẹn bí rẹ̀ ó dàbí pé a ti sọ ẹni yẹn jẹ́ nílé ilé ìgbésí ayé rẹ̀ kí òkú orí gbèsè yóò mọ̀ tẹ̀lé tó ti dá nínú Islam torí bẹ́ẹ̀ nìsín ó fowó lẹ̀ fún mẹ́fà ọgbà gbèsè oṣù mẹ́wàá àbọ̀dún kan lọ́dọ̀ wọn bó ṣe ń san tán nígbà tí ọba máa san ẹ̀yin òògùn lórí pé ntọ́jẹ ní ń san gbogbo ńkọ́ gbà lẹ́yìn ọmọ san torí pé ó ti ní ẹ̀ẹ́. náìtì inú ẹgbẹ́ àbẹ́ẹ̀kọ́ ni no ó ti ní wáyé tì inú ẹgbẹ́ ẹ̀ẹ́dì ń sọ pé wáyé tì ń lẹ fún un padà pé wáyé tì lọ́wọ́ ajá kọ́ máa báláàsì wáyé tì tọ́já ìtẹ́yìn ṣe ni pé ẹ̀yà three ìgbé wáyé kódà yóò máa retí ẹ̀ gan níbi oṣù mẹ́wàá ọ̀gbẹ́ pé nìsín tó wọ́n tó bá ìní tó ẹ̀wá ọ̀gbọ́n dá sí àrùn yẹn tí òfin jẹ́ tó mùsùlùmí yóò di onígbèsè kánú àwọn tá a jọ jẹ́ tọ́lú ìlẹ̀ ẹnu fẹ́ nígbà bá jọra bàbá àti ìyàwó àtàwọn ọmọ òun tó kàjẹ́ kíní ìyòwò tó ti gbàgbé o torí pé àwọn sálárì tó ń bẹ̀rẹ̀ yé ilé àjọsọ́fà rẹ̀ yé ẹ̀jẹ̀ àjọ jíròrò kíláàsì dé <laughs> àjọ gàrí ẹ̀ yìí lọ́wọ́ jù sáta yóò lọ jù sáta mbọ̀ bá ètò yàrá bá tó ti gbà yóò tó ti gbà kiri ti o <laughs> ẹ̀wù láìpù yẹn so ẹ jẹ́ ká wá option míì sí tí ó tún fi bẹ́tà tí ó tún fi improve ẹlẹ́ẹ̀kẹta àwọn míì tí wọn ò ní òótọ́ nípa sísanwó wọ́n ń dá wàhálà sílẹ̀ láàrin wọn so àbọ̀ tí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹ́jọ wáyé abẹ́rọ tọ́jú ẹlẹ́ẹ̀kẹ́jọ yẹ òní pé àtọ́kùkù tí èmi ti ń fa pé ìtọ́jẹ́mọ́ ìtàkùn ọ̀pẹ́tìsì kò sí ìwọ̀n bí kò máa bẹ ó sì bá tẹ̀lé àwọn torí pé àǹfààní wọn ń fẹ́ fúnra wọn wọ́n ti fẹ́ lé ìnira kúrò tí Islam náà ti wà fún yẹn lẹ́yìn ìgbà náà àwọn ayé oríṣiríṣi tọ́lọ́ wa sọ pé yorùbá ìdúró lọ́wọ́ bí kò mọ̀ wọ́n la yìí lè ọ̀sọ̀ sí ọ̀dọ́dọ̀ náà fẹ́ fún yín ọlọ́ọ̀bá kò fẹ́ ìnira sọ fún yín bó tilẹ̀ ọmọ. tọ́ba wa rí bẹ́ẹ̀ ẹ lọ mọ àwọn kókó kan tí ń bọ̀ ìlàbẹ̀ ilé ìpè ìyá rẹ̀ lówó ọba Islam mu tí ò rújú kókó aláwọ̀ kan nìyí pé ìyá rẹ̀ lówó táǹpé ní alukọ́rù awùsálà nínú Islam àánú ní islam fi wò ó ojú àánú akílù ẹ̀fà kọ́ńtrákì tá a dé ìtẹ̀ lórí àánú ni kò gbọ́dọ̀ sí exploitation bẹ́ẹ̀ so ẹ wà á sáànù rẹ̀ pẹ̀lú pé ẹ̀yà lówó kọ́ lọ lò ó kó sì wá sí kí ni o kó wá dà padà. islam ti sọ fún wa yìí pé a lè yá àyàn lówó nínú ẹ tó dáa jù ní pé tó bá fẹ́ dá padà kó tó wá tó bá fi nǹkan lé kò sí wọ̀ bẹ́ẹ̀ kò sí kí ni kò sí wọ̀ bẹ́ẹ̀ àdéhùn sọ́sọ́ àmì ti yá àwọn kankan nígbà wọn fẹ́ sọ gbèsè yẹn padà ó tún wá jẹ́ kó ìkúrú ju ìtọ́já lọ. ṣùgbọ́n o kọ́mọ̀dé àṣà ń tọ̀ mọ́ o tí má jẹ̀mú kan ọmọ ti ṣáájú o bẹ́ẹ̀ náà sì ni kọ́mọ̀dé yìí pé yọ jẹ́ àdéhùn tó inisíétì látọ̀dọ̀ ààrẹ tó lọ yáwó tọ́ba ti inisíétì àdéhùn lọ́dọ̀ ara rẹ̀ fẹ́ẹ̀ gbóṣe ẹ̀kọ́ yóò ṣe láti gbé ọmọ gbowó ìlénu ṣé o bá mi yé tọ̀yì ẹlẹ́ẹ̀kejì gbogbo ojú kànáà tá a bá ti lè jìnà sí rìbá a gbọ́dọ̀ jìnà sí nínú ìyàrá ẹni lówó nínú tá a máa ń sọ fáwọn èèyàn ni pé nígbà tí mẹ́mbà bá fẹ́ yáwó yọ gbà fọ́ọ̀mù ṣé fọ́ọ̀mù yìí nínú owó ẹgbẹ́ ilẹ̀ fi tẹ́ ni àbí kèsè ní owó ẹgbẹ́ ẹ̀dá mi ló ń bọ̀ bá ti ní sùúrù ẹ̀ ní sùúrù bùnú nígbà bá yẹ pé nu owó ẹgbẹ́ tó náà ní lówó mbẹ tó ní iye kẹfẹ́ ń dá fún lọ́ní abẹ́ẹ̀kọ́ ni ẹjẹ́ kọ́ gba fọ́ọ̀mù yẹn lọ́fẹ̀ẹ́ láì ní jẹ́ wípé yóò sanwó kankan kọ́mọ̀ jẹ́ wípé nítorí pé ó ní bùkátà tó wó ọ̀fẹ́ gba lẹ́sìn one million nínú ẹgbẹ́ ó ní bùkátà tó wó bẹ́ẹ̀ bá pe fọ́ọ̀mù yẹn fún ní twenty thousand fifty thousand yóò sì wò pé ó sì bẹ́tà ju kó wọn mọ́ gba one million yẹn lọ yọba tán ẹ wà á rò pé títí tá a jọ fẹnu kò sí ni ẹjọ tó rú kẹsí tí ọba islam ẹjẹ kó firi àbí bẹ́ẹ̀ kọ́ tó bá di kàrá àgbìdá yìí pé ẹtì ẹ̀fẹ́ gbowó lórí ẹ̀ kọ́ọ̀sì iye tẹ́ ẹ̀ tẹ́ ti tẹ́ ti tẹ́ gbogbo làbújá gan ní nǹkan tí wọ́n tẹ́ náírà péjì kan lọ́wọ́ ayé tó five náírà dín ní àbí bẹ́ẹ̀ kọ́ ẹfẹ sojú wò pẹ sáde ẹfẹ pa ọfẹ gbẹdọ ní ẹfẹ gba ọfẹ náírà two hundred naira choice ẹfun choice tọwọ fẹ lọ sí photocopy ó ní tọwọ jẹ pé ọfẹ ra tẹgbẹ two hundred naira ó ní káwá wo tọba yọnu sí tọba wo kọ́ọ̀sì jọ náà ká kún wò tó lọ kún wò tó bọ̀ yọ tẹ tó táìmù ó lè ó two hundred naira tẹgbẹ kalẹ̀ tọba ti wò pé ah, wà á ẹnu wọlé oṣù fẹ fẹ mú lọ láti lé tẹ́lẹ̀ òsì ní lọ́dọ̀ ẹ̀rù kó kí ilẹ̀ ẹ̀kọ́ gba ìfẹ́ ọgbà ni. tó kọ́mọ̀jẹ́ tí nù tí ẹ̀ bá fún ẹ tó ti ń fi nǹkan ní ìgbè wọlé. ẹ bá ní ẹ́fídẹ́ǹtì míì ẹ lè sọ fún mi kájọ jíròrò lórí ẹ̀. tó ti ẹ́ sìn fọ́ọ̀mù yẹn ẹ̀jẹ̀ ó firi ni ó bu ìsinmi lọ́wọ́. ẹ bá ní nǹkan míì fẹ́ fẹ́ gbà àtẹ̀ntọ́ yáwó àtẹ̀ntí ọ̀yáwó tẹ nídìí ẹ̀fọ́ ní ẹgbẹ́ ẹ̀jẹ̀ kọ́ ọjọ́ kan wọ́n mọ̀jọ kọ́ntínútì ẹ̀ kò ní jẹ́ pé torí pé lè ní bùkátà àrí ẹnìkan ní ui wọ́n láti wà tó ti wà ní islamic complete medical doctor ni wọ́n ní kọjá owó rí ó sì sanwó bẹ́ẹ̀ pé káwọn èèyàn máa yà ó sì sanwó bẹ́ẹ̀ pé káwọn èèyàn máa yà wọ́n ní òsì yàwó rí tí ọmọ lọ́dún kan tí ọmọ lọ́dún méjì tí ọmọ lọ́dún mẹ́rin àti ọmọ lọ́dún mẹ́rin tó ti wà bẹ́ẹ̀ kò sì yàwó wọ́n ní káwọn èèyàn máa yàwó fún ọmọ sàǹfààní àwọn tí wọ́n bá ń yàwó wọn gbowó gba fọ́ọ̀mù ohun tí ọ̀ sáàsì bá sáàsì déédéé bá nítorí pé wọ́n fẹ́ yáwó la fi inflate price yẹn onóòsì rò pé ó rọrùn fún àwọn míì tún wọ́ọ̀d pàṣẹ́ntéèjì bọ́ bá ti fẹ́ yáwó sí yunifọ́ọ̀mù ọ̀sẹ̀ jẹ́ ìyẹn fojú hàn gbèdégbé pábòsì nù rìbá nìyẹn tí ò ní òdùnnú ẹ̀tọ́ fẹ́ yá one million so bóyá one percent lẹ́ni ó fi gba fọ́ọ̀mù àtẹ̀tọ́ fẹ́ yá five hundred thousand so bí ìwé lọ́ọ̀yà bí ìwé lọ́ọ̀yà ìwọ́tọ̀ ọ̀rọ̀ alẹ̀ one million yọ ṣáàjì rẹ lọ́tọ̀ ìwọ́dọ̀ ra five hundred pépà kan náà ni ó ti prepare fún yín yọ kàn ṣe ń di okọ yín ẹ pé àbòsí nù fíyẹn dì mẹ́rù láti lu èbò ọlọ́run kọ́ sànù wa. so ẹlẹ́ẹ̀kẹsàn-án nítorí àsìkò òní pé ẹ ń bá yáwó lè ń torin ilẹ̀ jù nínú àwọn onímọ̀ tó jẹ́ pé ní mọ́sáàbù jùmọ̀ ìlú ìlànà tó bá yáwó lọ tí kú bá fi lè tẹ̀lẹ̀ sí owó gbọ́dọ̀ ti di sísan ní kíákíá ètò ìdáná kó di àsìkò yẹn tí kú ọ̀bá ti tẹ̀lẹ̀ sí dáadáa la ti fún ẹ tí ayálówó ẹni tàbí yẹn lè kílẹ̀ mọ̀ ẹgbẹ́ àgbẹ̀ ìsàn padà imam malik ló sọ pé alimusulmi náà aṣọ òhún tèmi má jẹun fẹ́ bá jọ fífi ní ẹjọ́ dúró lórí torí kò sí lọ ya fóònù mẹ́ta gbé nítorí lẹ jù nínú àwọn onímọ̀ sọ pé majority wà lórí ẹ̀ kì í ṣe dandan ẹ̀ ń bá yáwó fún sùn mẹ́ta kọ́ wá di oṣù mẹ́ta lọ́wọ́ ẹ̀ torí pé dáadáa lẹ ṣe fún un oní bísíǹsì wọn lọ gérégé gba one hundred thousand lórí lórí fún mẹ́fà ìwọ́sọ wá yá gangan ọmọ háyàwó rẹ̀ ń jẹ́ wà lọ títú wọ́n fẹ́ sọ pé one hundred thousand fún tọ́ba di wàhálà forty thousand lórí. ọlẹ́tọ̀ ọgbọ́n lọ béèrè pé bá ń sanwó mi nìsí kíákíá kíákíá dùkátà àtẹ̀mí jọ òdì lé jíjẹ lọ. tó mo rò yorùbá yé tó ìparí ẹ̀ o àwọn ìmọ̀ràn tí mo fẹ́ fún wa. alákọ̀ọ́kọ́ òun náà ní pé tá a bá ti ní Islamic cooperative yìí ní àti àgbà kí tó dé ní nàìjíríà rárá ẹ jẹ́ àfọkàn sí ìdáwó káfí ìnvẹ́sì ẹ̀ kọ́mọ wa mú wa kọ́mọ wa jẹ́ látara owó yẹn kó ti convenient wa ju èyí tí a dà táàní bàbá ti dá lórí oṣù báyìí àgbàyè báyìí lọ. torí pé látara investment tẹ bá fi yáwọn òdòdó ẹ bá ti sọ pé akóbèrè fáàtì ni àtàlù èèyàn ni kọ́sán padà là ń fẹ́ tí ọba san padà yìí ló ti wo tí ò ní affect business ní kẹtọ òfìsítà ẹ sì mọ bẹ́ẹ̀ ti bá sọ̀rọ̀ ẹ sì mọ legal action tẹlẹ take láti gbowó yín padà tó wá tájúbò gbogbo yìí bá ti yé wọn bẹ́ẹ̀ nù àwọn ará àtàwọn ìdíjọ ọfẹ ọfẹ tẹlẹ owó kẹfẹ nìkan tó sọ mu two hundred thousand riyal riyal ó ní kí wọ́n máa yá àwọn mùsùlùmí kí wọ́n sì máa dá padà wọn ọ̀bẹ ń tẹ̀sí lọ́sàn lórí ẹ̀ kódà ọtún kan dìde yìí pé tí wọ́n bá ya àwọn kan ìdajì rẹ̀ ni kí wọ́n máa kílèmù padà kí wọ́n kọ́ ní ìdajì òkú. ó tó wá tó wá sọ mí pé àyè mọ̀ tó wá yẹ pé ẹ̀sán wá yẹ lómi náà tí ò tó ní ìdajì ń san ẹ̀yọ̀ lẹ́ẹ̀rún. wàláì làbí bó sọ ti sọ fún mi yẹn lábàlẹ̀ tó ti sọ so ọwọ́ pé tí ń ṣe àwa ni pé káwọ̀ ọgbà là máa ronú àwa dúdú àìfẹ́ ilé kíyèsí táàbù máa ṣe dáadáa ní àwùjọ ló wá fi hàn kò wúlò fáwọn gángan níbi ọwà àǹfààní wo ni bílíọ̀n tírílíọ̀n fẹ́ ṣe fún ọ nínú gbèsè ayé rẹ ju pé kọ́ kàmọ́ owó nọ́mbà lọ yọ kàmọ́ owó nọ́mbà ni bọ́ bá kọ́ lílẹ̀ lọ́wọ́ pọ̀ yàrá mi lọ́fẹ́ sùn bọ́ ọ̀rá sọ́lẹ̀ lọ́wọ́ pọ̀ mi lọ́fẹ́ lò mi lọ́wọ́ ti papọ̀ yìí ọ̀sán lè wọ méjì pọ̀ wọ́n sọ fún ilé nǹkan mi ò ti dára rẹ̀ bó ní mọ́tò rẹ̀ rẹ̀ ìkan náà ló gbé jáde bọ́ bá fẹ́ gbé jáde gbọdọ̀gbẹ́ ní mọ́tò yìí tí ó fi túbọ̀ náà ìṣe mọ́tò ìyẹn ṣe é ti pọ̀ yìí tí wọ́n á lọ bẹ́ẹ̀ ní tírílíọ̀nù so a ní àánú ara wa a ní ta lè ní sí ètò látọ̀dọ̀ ara wa láti rẹ ẹnìkejì lọ́wọ́ so kí ẹgbẹ́ ọmọ gbìyànjú lórí pé àwọn ṣe statement àwọn ṣe investment tó dà investment investment yẹn ó lè wá já sí ọ̀nà tó owó tá expect pa lè yá nínú ẹgbẹ́ gan àmọ́ wa yá ẹlẹ́ẹ̀kejì òní wípé ká fi àyè lẹ̀ fún àwọn míì náà tí wọ́n ní bùkátà ní àwùjọ káwọn náà máa ṣàǹfààní látara ẹgbẹ́ kọ́mọ̀dé pé ẹ̀ ń jára ẹgbẹ́ nìkan ìní ọmọ rí owó yá àbí ìní ọmọ rí àǹfààní ẹlẹ́ẹ̀kẹta káwábò ni àwọn onímọ̀ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n yóò ṣe wà lẹ́kùn wọn máa yẹ àwọn transactions wa wò táwọn balagbára àti sponsor rẹ̀ a lè sopọ̀ mọ́ àwọn ẹgbẹ́ mi kájọ báyà jẹ́ àyẹ̀ ẹgbẹ́ ká ní àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ ẹ̀ transaction wa wò tí òun jẹ́ pé a ti wá lu kan mo tó wá máa pe àkíyèsí wa pẹ̀lú wáàsí ẹ̀kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé. ẹ má jẹ́ ọjọ́ wípé mo dáwó mo yáwó ẹnìkan náà ní àbẹ́ ẹgbẹ́ wa lé lórí ẹjọ́ a ní kan a ní àwọn lájínà kan pé. àwọn náà wà ní abala dáwà fún islam torí dáwà islam ló bí ntáǹtì àbí ẹ̀kọ́ ni ẹ̀jọ́ jẹ́ pé àánú ò ní nù wa kọ́mítì kan tẹ̀sán ìtọ́jẹ́ mọ́rọ̀ dáwà làwọn máa fi ìwọ̀n bàtà bá nínú ẹgbẹ́ àmọ̀ ti sponsor wọn. àwọn ẹ̀yẹ náà lè dìde tí wọ́n dàgbà sókè lọ́jọ́ iwájú tẹ́sán ìrànlọ́wọ́ ńlá ni ó tún wá jẹ́ fẹ́gbẹ́ gbòógbòó yìí pé káyà rẹ̀ ni lówó nìkan ìtàlámọ̀ ṣe kọjá pé a tún mọ̀ ṣe nǹkan míì tọ́jà pé yóò jẹ́ nǹkan àmọ̀ sí fèsì yìí dá wà so ìwọ̀n bá jẹ́ yìí kọ́lọ̀ ń jẹ́ pé ó wúlò fún wa wọ̀lá àti wọ̀lá àánú rẹ̀ so kókó ọ̀rọ̀ mìíràn ni pé Islam cooperative ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ tí ó bá Islam mu ni lókùgbò àtàwọn ti ń dúró lórí ìlànà tọ́lọ̀ ibi àwọn ibi tí ó bá kù sí ká gbìyànjú láti máa tún ṣe láti jẹ́jẹ́ pé àwọn onímọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń pa àlámọ̀rí ẹkọ́nọ́mì ìtìlẹ̀ ayé àti ti ọ̀rọ̀ tẹ̀sìn wọ́n máa jẹ́ kí wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ tí ìyá bá ń ṣe wọ́n máa jẹ́ ìtọ́sínà sí wọn. هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم ẹjẹ́ ká ṣe fún un lọ́wọ́ khairan ọlọ́run yóò san àwọn dọ́kítọ̀ wa lẹ́sàn-án rí wọ́n fi ọdún wọn fi àtúntò rẹ̀ àwọn náà ti gbọ́ ìgbòbi tí ó ti sábà wa. pé jákèjádò ó di àti kọ́lẹ̀ pẹ̀lú ògbọ́n náà a lọ rèé tún ibẹ̀ ṣe ìyẹn yóò di sí alòṣèlú díẹ̀ káfí béèrè béèrè kí ọ̀dọ̀ wọn bì ó ti pé àwa béèrè béèrè kí ìṣòro wa ẹ bá ń béèrè one two three four ẹgbẹ́ adúgbò ọ̀hẹ́rẹ́ five lẹ́yìn márùn-ún ìjọba a parí ìgò ká sálọ fún un. àbí kí ni ẹ̀yin gan-an. sọ́kọ̀ ẹgbẹ́ wọn ti. kí ni àwọn lóko abẹ́sọ̀ fún wa lórí fáìn ní ẹgbẹ́ lọ́lọ́kọ̀ọ́kọ́ pé ẹ tó pẹ́ dé nísìn nígbà fáìn lọ́wọ́ ẹ̀ ẹlẹ́kẹ̀jì ẹ tí o tètè sanwó wọ́n ní o san oṣù mẹ́wàá wọ́n fún mi ọdún kan yìí ó wá sọ ọdún méjì wọ́n sọ ọdún mẹ́ta lọ bí wọ́n sọ pé o iye èdè tó fi lé èdè láti sanwó yẹn àwọn òfin yíya lówó bí wọ́n fáìlì kan náà nìyẹn ẹ̀rẹ́ kẹta nù fáìlì o ní ìhánà fún bóyá tó mú wá fẹ́ ẹgbẹ́ rẹ̀ tó ti garanto fún àìsanwó èèyàn rẹ̀ yóò owó tiẹ̀ náà ò ní irú èdè pẹ́lẹ́ kan yẹn owó rẹ̀ ò ní owó ní lówó gbà ó ní nígbà tàbí ó yẹ pé owó rẹ̀ láti bí mẹ́tẹ̀ẹ̀ta yẹn. the last one ya ti sọ̀rọ̀ rẹ̀ ìyẹn clear ipe kò bójú mu ẹja wá option mi so kọ́mọ̀ jẹ́ pé èyọ́ wa di pé ìtàbí pèsè ẹnìkan yẹn méjìlá bá jà pọ̀ ní ìgbà mi ìtọ́jú pé owó ẹnìkejì ń gan bẹ́ẹ̀ kò tó ń tọ́gẹ́ yá jẹun ó tó sóyàn kejì pọ̀ mọ́ yóò di mọ́tì mẹ́ta. <laughs> ẹ dàgbọ́ torí tọ́lọ́ ẹ dájú yàn lójú ẹ̀ káwọ́ ọ̀sán ní nǹkan kọ́mọ́jẹ́ ìnira fún ẹni tí a tó pọ̀ mọ́. ẹni tí ó léèdì láti sanwó ẹ lè sọ wípé kọ́ san owó lé lórí o ọwọ́ ajé kan lọ́rọ̀ mọ́ gbọ́ mọ́ gbọ́ tí wọ́n wí ẹ gbọ́dọ̀ sọ wípé kọ́ san owó lé lórí kọjá fáìn àbí fáìn owó kẹgbẹ́ lé lórí bẹ̀t fáìn ni ti ọjọ́ yìí pé wọ́n fi dìlé gbígba owó rẹ̀ so ẹ̀yin ni ẹ wòye sí dáadáa so ẹ wòye sí dáadáa ìgbà míì nígbà pé ìyẹn lè mọ̀ sí lófin gẹ́gẹ́ ti sìn tẹ́lẹ̀ pé tí a bá ti rí ó ti ní consensus àwọn èèyàn tí wọ́n sọ tó fi ẹ̀tọ́ àǹtí ẹ̀ tó tí àwọn èèyàn yẹn tí wọ́n bá ti fẹ́ lóko kò lè rí grant tẹ́gẹ́dì kò ní rí grant àwọn olóòtú mọ̀ pé tó ṣe kalẹ̀ ni yóò fi lè máa mọ ẹnì kankan bí o ti máa bá sọ̀rọ̀ o ti máa rántí ẹ káńtẹ̀lẹ̀ pé ọ̀sùn ìkọ̀ yẹ kúwọ̀ náà ṣe tó ṣeun ọjọ́ ajé tó ń gbà nítorí ọlọ́run bá ti ní kó orí gbà tó kọjá tètè san kọ́ ọmọ àláì mọ́ ṣùgbọ́n tí wàá fi àgbà sí onóòtì onóòtì kẹ́kọ̀ọ́ kì í ṣe dandan kí àwọn nǹkan mìíràn wà stress out stress get in sin fine owó. ọlọ́run ọba nìkan lọ́wọ́ onímọ̀ tó wá jẹ́ pé ẹjọ́ àgbì lórí mi kò kò mi ò sí ẹ̀fẹ́ rí tó mi ò sí ìfẹ́ rí tó burú mẹ́ èyí tí mo kà máa ń rí ti àìbọ̀lì lórí mi ti ẹ̀ skul tó tí wọ́n lọ pé yàn pẹ́ kọ́sán fáìn kọ́sán wó. no no kìí ṣe títà sọ mò ń student. ọwọ́ àná ọwọ́ àláwọ̀ ti tí èsè yàn ga àwọn ilé tó mi ọ̀pọ̀ tó wọ̀ bá ọkàn sọ twenty naira ten naira kó tó di kó kò sí ìlọ níbi tó lè kò sí ìyẹn lé díẹ̀ so na. ọ̀rọ̀ cooperative la sọ. bẹ́ẹ̀ni ọjọ́ yóò bẹ̀ náà. ẹ ẹ ẹ. ọ̀sẹ̀ mẹ́ta ló wá sí wà ní ilẹ̀ bóyá ọkọ̀ ọ̀mà bọ̀ kì í ṣe wà ní tòlẹ́kọ̀ọ́ nílé ìtura tó ń tẹ́tọ́ wò ó mà kí ni dàbí ẹ̀ ìtẹ̀yìn ọmọ ọlọ́run ní bíyàn lórí ẹ̀ ìtọ́mọ̀ là ń sọ. ìwàkuwà ló ń hùn ọyà tí ọkọ náà tẹ̀wádìí. mo bá bí ilé ìsìn tàbí ẹ̀ẹ́dẹ́gẹ́ bí ọkọ̀ ó ti yé mi ṣùgbọ́n nígbà tá a ti mọ̀ pé problem yẹn ṣẹlẹ̀ nínú àwùjọ ó yẹ kí èèyàn ọmọ kí ni status yẹn tọ́jú wà nínú yẹn ọkọ gbọ́dọ̀ mọ̀ náà wàá ti lọ bí ìgbì kan lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́run mi ò jẹ́ ká rí so oúnjẹ náà tọ́jú pé ọwọ́ pé ọmọ ń kàn gbé lọ́dọ̀ ẹni yẹn lásán ló fi rẹ́písẹ́ǹtì ara ẹ̀ gẹ́bí bàbá so ìgbàdé mi dẹ́wà mẹ́ bó ni sétọ́sì ẹ̀ bá gbọ́dọ̀ àgbo àmúyọ́rò ò lè o so bàbá rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ní tọ́ọ̀gì tó bá ti gbọ́ pé ọbẹ̀ lọ lé ọkọ̀ gan tó ló ti kọ̀ yẹ́lẹ̀ ti pẹ́ pé yọ̀ da gbo ìgbì yẹn ni <laughs> so ọpẹ́ tí wọ́n tó wá ọ̀tẹ̀ wàá jókòó ọmọ rẹ̀ ọ̀tẹ̀ tó igi then oh oh sorry later ọ oh, ọ oh, authorize ẹni tó jẹ́ bí ipò bàbá fún tó ní kó kó so igi fún wa ó sì tó igi fún wa wọ́n sì mọ ọmọ lọ bí ilé ẹ̀kọ́ rẹ̀. <laughs> kólátẹ́rà mi ní ìsìlámù bóyá fún kan gbó má lọ sí ìyàwó láti gbọdọ̀ bá yẹn tó ń pè wọ́n wà sáà sí ọ̀sán yẹn náà ní kókó lè yáwó àti bóyá business lé ó sì náà ìlú ẹgbẹ́ tó dúró yẹn tí bàbá tàbí wàá padà yí owó sanmọ́ ṣé kàn yín tí wọ́n lè ta. ètè ọba fi dúró tó wáyé pé ìgbà dúró tó lọ́wọ́ ti jẹ́ ọlẹ́tọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ lọ sí court lórí pẹ́sàn pàṣẹpánálì pẹ̀lú pé inú májèlú sí Islam náà sílẹ̀ ni pé kọjá pé ìtẹ́ ti ṣèdúró yẹn kó súnmọ́ price ti kó súnmọ́ value ti ẹ̀yà tó di ẹ́sìn kódà tí ìdí ẹ̀yìn bá ṣẹlẹ̀ láàrin yín ohun gẹrun ni wọ́n fi lè dì àmì ìtì ẹ̀tọ́ tó sọ́dọ̀ méjèèjì. o lè sọ pé nìkan fẹ́ yá one hundred thousand kọ́ lọ sí ilé ọ̀sẹ̀ àdó àbúkọ ilé kíní ìyọjú wọn sọ pé àá. Ah. òtí yẹn bá lọ sọ fún ọ pé two million lọ yá òun ni adájọ́ gbàgbọ́ ní tó mọ ọdún òbí lélẹ́ dúró à so kò séwọ̀n bíi tí wọ́n tàbí kọ́ọ̀tù ní òsè yẹn o kò sẹ́yìn lẹ́ẹ̀ta o àní kìí sẹ́yìn lẹ ẹ ẹ ẹ yóò dé kọ́ ó lè jẹ́ pé property on property ló ń wá fún yín tó bá di wàhálà mí nǹkan kẹ̀gẹ́dì tó lè jẹ́ pé property ẹ̀ lómi ló ń wá fún tíyìn wá sàtán tó ń tè wá lọ gẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ sọ pé ta lọ́rọ́ ti gbó kiri kiri lórí ẹ bá gbára lọ́pàá fún mi so kóòtù ló lè fi àwọn bàbá àlìbẹ́rù lè jìbárì ni wọ́n pè ní sẹ̀ríà àlìbẹ́rù lè jìbárì ẹ lè fi sórí nẹ́ẹ̀sì so àwọn mímọ sọ pé jábúrí ìbẹ̀tì ìbáyé lọ́ba dàbí so ìyẹn pé títà nǹkan kíláàsì kò sẹ́yìn kan tó ní agbára rẹ̀ ju sòtọ́n lọ tó ti yéésì tẹ̀sán wà ń pàwà náà ní kọ́ọ̀tù nílé pé lẹ́yìn ìyẹn gbogbo bẹ́ẹ̀ òpàtà ìyárí ni. àfi tẹ́ ẹ bá lè kì í sókè o àtẹlẹ́jọ́ ra ọyẹ sàṣà kẹ̀sì gbogbo ńlẹ̀ ẹ̀sìn dọ́gbọ́n ti nìyẹn ẹ lọ́rùn lọ́rùn rárá ó náà lọ ta nǹkan yìí. alákọ̀ọ́kọ́ lọ́rọ̀ ọ̀lẹ̀ tí ẹ̀ bá ta lẹ̀ nígbà tí ẹ̀ ta lẹ̀ ẹni ẹ̀ ti lẹ̀ yẹn ilẹ̀ padà ní pọ́blẹ́mù tí kò pé wọ́n padà pẹ́ ìgbà yẹn lọ́wọ́ ilẹ̀ tí ẹ tọ́ra ni ó ó ẹni tó ẹni tó tà fún ni o ẹni tó tà fún oní òbí alọ́sì oní òfèsì yẹ nítorí ọjẹ́ wọ́n yàtọ̀ ilé lẹ́yìn ìbàdàn wá kú sọ́wọ́n lọ kó sáwọn ọmọ rẹ̀ tó ti ń tó ẹni ọ̀sà ni o. Tí ìyẹn bá gé lẹ́yìn lápá òkúta, kò ti pàpọ̀, ṣùgbọ́n owó ìtọ́ ọ̀bá ti sápá ní ìdàmùkàn ìpadà ó ti wà ní àdéhùn lábìkì ọmọ. Kọ̀ rárá nítí ọba sẹ́rí àwọn ti wà nù àdéhùn láti ìpìlẹ̀ nìyẹn kọ́ lọ tó ti ẹ́ ń sìn tó kọ̀ bá mu rárá náà. tí a bá fojú wò báyìí ká ẹni tí ọkùnrin gbà ló ẹgbẹ́ rẹ́ńdà àtàkùn fóònù yàtọ̀ fẹ́ padà administrative service kan wà mẹ́ tó yẹ pé yóò lè kọ̀mítì nínú àkáǹtì wọ́n máa ti wà lánàá lórí ilé ìlọ́pọ̀ sábàbí ilé ìwò pé aṣáàjẹ̀ lórí ìwà ìsáàbìsì tó jẹ mọ́ ọ̀lọ́ yàtọ̀ sí ẹjọ́ ọ̀gá ló rẹ̀ tó àbàbà owó rẹ̀ ìtàwọn yòókù yín ń sọ náà lẹ sọ kò yàtọ̀ àní ìtàwọn yòókù yín ń sọ náà nìyẹn láti jọ yìí tá a fi sọ orúkọ bá tẹ̀lé kò sí tuntun kan lẹ́ẹ̀sọ́ nù tí fẹ́ẹ̀ yẹn tó ti ń sè ẹgbàgbé èló lẹfẹ èló ẹyìn gbà èló tó ọdẹ ní àti tó ọdẹ ní oúnjẹ lọnà lọ ẹgbẹ fi tó ń júlẹ ẹgbẹ mú in tó clear tó kálukọ dáwó sínú ẹgbẹ based on that imú nǹkan inú yóò fi yọkẹ ayé dáadáa tó ọdẹ ó sì lẹtọ ó lóun fẹ gba ẹsẹ fún fọọmù ó sì kúlẹ ó sì lọ láì fẹ nìkan bọ ìlówó àní ọ̀sán wo wọn náà ti kí tó ní pé àwọn ẹni lẹ́rẹ̀ àwọn ẹni lẹ́rẹ̀ wọ́n yẹn tọ́jú rẹ̀ wọ́n á fún pé kó máa bá níbi bọ́bá tó bá ń bímọ kó láti máa tó ọmọ rẹ̀. bí yorùbá ṣe máa ń ṣe iná ìníṣẹ ewu yẹn ní yorùbá ṣẹlẹ̀ àmúra tó gbàgbà wà ní láti ń ké lọ́wọ́ ẹni bàbá wa máa dùn kọlọ fọrùn kẹwàá ni wọn kọ́kọ́ gbọ́ tó jahala ti wà ń bẹ yóò bímọ ni bó lọmọ rẹ ó ṣe rí ni oúnjẹ tó ń fún kò ní gbàdéke tó ọkùnrin jàìlíyà ni tó fi èsì ẹ bá fẹ́ bóyàn lẹ́ran ẹ bọ́n tó bá yẹ fẹ́ fẹ́ bá píkọ́ ọmọ bá yín daran ẹjọ́ ọmọ bá yín daran ìwé ìwà ni gbọ́n sìn gbọ́n bá sìn ọmọ tó bá fọ́ bí àbí ẹni tó bó ti rán lẹ́ẹ̀mejì sọ́yẹ́ gbé méjèèjì lójú rẹ̀ bẹ́ẹ̀ <laughs> mo rà kínní àkùkọ mo ti lọ rà tó mọ́ dààmú lọ́yìn káàtì táàtì náírà yóò lọ́wọ́ àgbà yẹn tó bí mo tún wọkọ̀ lọ àwọn tó lóyún oṣù ìṣà ń tóbi nígbà yà mọ́ta one sixty ọba tún ra ìní ìlọrin yẹn forty náírà tó ọ̀nà bá tún tóbi ọkàn ń dẹ́ni táwọn ẹ̀ ń dẹ́ burúkú kò tó lóyún ní wọ́n á jẹ́ pé nìkan ló gbé sí ẹ̀rọ ìdílé ẹ̀rọ wà láàyè tó kò bá tẹ̀lé àmú náà. ọgbọ́n wo la fẹ́ dá sí ọ̀rọ̀ ilé yìí tí wọ́n bá fẹ́ gbà náà sọ pé àwọn olùdúró olùdúró yìí ní àṣẹ ìṣòwò rẹ̀ tó ní ní tó fi ta fi dúró pọ̀ kò ní ní àṣẹ ìṣòwò ẹ̀ ẹni tó sì nílò àṣẹ ìyẹn ti sọ mi ọgbọ́n wo láwọ̀ àdá sí ẹ̀yà. nínú sẹ̀rí àkọ́ nínú àṣà ni ẹ̀yin lẹ́wàá ẹ̀wọ́n gbẹ́tẹ̀ bá rí dá sí làwọ́ wàá wò pé tó bá sẹ̀rí àwọn bẹ́ẹ̀ pé ui ní ìsìn àwọn tó pọ̀ mọ́ authority ní ló jẹ́ kí wọ́n sinmi sẹ́gẹ́dì sí bóòlù ẹ̀yin náà ti lè ní achievement lórí ẹ̀ láì ní máa kó ẹlòmíì di wàhálà torí pé òkun olókun kò ń lọ́ mọ̀mọ́nu tá àti nínú ẹjọ́ pé wàhálà dé bá nù ẹ̀ nítorí pé òun tó ń dùn fẹ́ nìkan. rẹpẹtẹ ilé kẹ wá wá kìlọ́ọ̀tàn míì tẹ̀sí lè ṣe tẹ̀sí ní kó mùsùlùmí kejì sínú ìbànújẹ́ ẹni ìsídẹ̀ẹ́gbà tó nídìí owó tó jẹ́ ọjọ́ rẹ̀ lágbà ò nídìí owó ní ìsìnbáyé tọ́jú tó máa jẹ́ máa pè ní dúró fún nígbà bá wá dúró fún tẹ́lẹ̀ náà wá ní ìdíwó tó wá di wàhálà jù lọ́rùn kò tún ní má dúró mi nígbà bá tó yá ìmọ̀ wàhálà mi ó tún mọ̀ ibi sọ ìkàlùkù á ń ṣe wàhálà mọ́ra ẹ̀rọnú sí ọ̀nà míì kò fẹ́ fi ṣe gẹ́gẹ́ ìbílẹ̀ káwọn yóò sì bẹ̀rù ọlọ́run wàláì ìbẹ̀rù ọlọ́run tí ò sí náà yẹn tí bẹ̀rù ọlọ́run bá wà nígbà tó ti lè jẹ nítorí gbèsè tó bá jẹ san tó bá jẹ ní tí wọn ìbá san àdébẹ̀ sálàmù ètí ìwòsó ń gbèsè la tó bá ti mọ̀ inú fún wọn wọ ẹni tí wọn bá san àdúgbò náà ló wọn bá san àdúgbò jẹ́ pé àdébẹ̀ sálàmù fún wọn lẹ́nu ẹni ẹtí ìwòsó ẹni yín lára torí pé ìrun tó ń bá kí ọtọmátìkì ni pé fi di ìfẹ́ fún wọ́jú ọlọ́run bó wọn ti á ṣe pẹ̀lú gbèsè rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ni kò ṣeé fòru so ìbẹ̀rù ọlọ́run tí ò sí náà ló fa wàhálà yìí àdúgbò ọlọ́run tó kéré náà ló fa wàhálà yìí tó káwọn èèyàn bẹ̀rù ọlọ́run kí wọ́n máa sanwó yàtọ̀ gbogbo ọ̀nà tẹ bá torí ọ̀dí ajé mo fi ń tẹ bá mo tẹnu mọ́ pé tẹ bá ti investment tó huge ẹ lè yá yẹn lówó lẹ́ẹ̀dẹ́ tí ẹ̀fẹ̀ ń ṣe ẹ̀fẹ̀ ń gba collateral ṣùgbọ́n ẹ ti mọ̀ pé tẹ́ fẹ́ yà ìpele affect business on ground tó bá fẹ́ mọ̀ ìdí òun fẹ́ mọ rírú ẹ̀yà kó ṣe dáadáa pẹ̀lú èyí tí ọ̀ya tó tí ọ̀bá fẹ́ mọ rí yá mọ́ tó kó ṣe bá labalábẹ̀ lóyún tó bá yá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ọgọ́nà àwọn tẹ́ bá yáwó náà ń bẹ tètè san ìwé ẹ̀sán before the time ìjọ mi tẹ́ bá tún béèrè ní fún yín mọ́tò bá ti di pé oṣù báyìí. ẹ gbogbo oyún kò tó nǹkan ní òkè ọlọ́run kéèyàn tó nǹkan ní òkè ọlọ́run ìmọ̀mù ìmọ̀mù Gazali Abu Hamid tọ́lú ẹ̀yà rẹ̀ lómi di ó nínú májẹ̀mú fẹ́ẹ́ tó bá yọ zàká tó sì fẹ́ kọ́mọ̀ wọn tẹ́wọ́ bà òdìpé bọ́ bá bulẹ̀ kọ́ pọ̀ tó kọ́mọ̀ kó sì kéré nù kẹ́tọ́ lọ́wọ́ wa nínú tó kéré nù kí ọlọ́run ẹ̀yin lẹ́wọ̀ ojú bá ti fún mi lọ ó tóbi kìíní kan tóbi. ṣébí èmi rèé wọ́n fẹ́ dá mi padà nítorí pé nítorí ìyàwó nítorí pé aṣọ méjì mọ́ wọ́n wọ̀ lọ́bẹ̀. aṣọ méjì ọ̀yà ẹjọ́ aláṣọ méjì náà lọ fẹ́fẹ́ adúgbò ọ̀dọ̀ ọlọ́run. ìbéèrè rẹ̀ ti ṣe pé a máa ń ra ọjà ní cooperative ni wọ́n máa ń rọjà pé pé kí wọ́n bá ti rọjà yẹn ten percent ẹni wọ́n fi lè kí wọ́n tó ta fún àwọn ẹgbẹ́ wọ́n fi lè kàn wọ́n fi lè kàn. ó dáa ní ilẹ̀ náà nìyẹn ten percent. so ẹni wọ́n fi lè ten percent nǹkan tá a bá rà ìlú owó yẹn láti lè káfí wá sàkóso ẹgbẹ́ ẹ̀sùn ní ọ̀rọ̀. ọ̀rọ̀ ẹ̀rọ àti gbogbo ẹ̀sọ́ ní ọ̀rọ̀ tọ̀bẹ̀ ẹ̀sọ́ sókè ọ̀yà ẹ̀sọ̀ rẹ̀ sókè. ẹ̀ ìdájọ́ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ bílẹ̀ ó ní ojúkọ̀nà méjì tí a fi lè ṣe lẹ́yìn tá a fi lè ẹ̀sìn sálẹ̀ àwọn tí àwọn ń gbé ọkọ̀ fún yìí ojúkọ̀nà méjèèjì òun ni ó pọ̀ mọ́ wá fẹ́ ní kí ní ọ̀nà àbáyọ ilé ah, mẹ́mórì mi ò lè kó ẹgbẹ́ ẹ̀kọ́ yọjú sí wọn kì í ní tẹ́ ẹ̀kọ́ yẹn àwọn cty ni wọ́n kọ́kọ́ àwọn teachers wà cty nínú cooperative wọn ni wọ́n kọ́kọ́ gbé ìsìn yẹn wá so ṣùgbọ́n ìtọ́ jẹ́ ìtọ́ eh, bá ṣẹ̀rí àmú gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé bí wọ́n ṣàlàyé tán oní ẹ̀mí pé nígbà tó bá ti lè jẹ́ pé ẹgbẹ́ lọ́dọ̀ ra kínní yẹn wá so ẹ̀yin náà ti try ẹ ti ṣe wàhálà lórí ẹ̀ ẹlẹ́tọ̀ọ́ iye tó bá wù yín láti fi kẹ́ ẹ̀ sílẹ̀ ẹ̀dá tí wàá conclude pé five percent ten percent yẹn ò mean anything based on what is obtained of the ground ni ẹni tó change dem ń gbọ́dọ̀ so ti yẹn sìn ọwọ́ ntí ọwọ́ ntí ọ̀sẹ̀ fún bẹ́ẹ̀ tí ó fi bá tẹ̀lé àmúsányányá ò ní wípé nígbà bára dé ẹ gbọ́dọ̀ sọ pé túláàsì kọ́ra ẹ gbọ́dọ̀ fi pé túláàsì pé ìwọ náà ló ní ká ẹ sì fi sínú kọ́ńtàkì náà pé kì í ṣe túláàsì ní kọ́jẹ́ pò náà lẹ́yìn náà tà fún ẹ jẹ́ kó free ẹ̀yin ló ti free tòtẹ́ bá ti amúdé ọ̀fẹ́ iye báyìí ni afẹ́ tà ọba ni ten percent ti pọ̀jù fún òun ọ̀fẹ́ mọ́ àtàfẹ́ lómi àlù ẹ bá ń gbé mo ti yọnu sí i ṣé wàá sanwó ojú fún yín halal ni kì í ṣe aráàmù rárá tó ti ẹ ṣe ọwọ́ kẹjẹ kó free títí tí ó fi dọ́wọ́ rẹ̀. tí ọba ti dọwọ rẹ̀ ẹ̀ ní fọ́ọ̀tì ẹ̀ tí adigun náà ti ní alọ́ra lọ́lọ́ nídìí ẹ̀ àti ìrẹ́ lómi tí ó lò nídìí ọgbọ́dọ̀ sí yẹn ọ òbó ti yẹn sìn ọlọ́ọ̀bà nìkan lọ́wọ́ onímọ̀ náà ìyín o. ara ọkọ̀ so sanwó lọ so ó dójú ọ̀nà òkú kò sanwó mọ́ so àwọn ń fàyà yìí pé a ti lẹ́yìn pé kìíní ìfi ẹ̀mí so àfẹ́ ìgbà lọ́wọ́ rẹ̀ ààrẹ ọ̀nà àbáyọ bóyá dúkìá rẹ̀ ní ti alẹ́ claim pé ok kí lọ́fẹ́ fi sanwó yìí kí láti títí ẹ̀dá àti sọ̀tún wáyé pé àgbọ̀dọ̀ gbọ́n lẹ́nu dúkìá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì agbé ọkọ̀ fún yàn á lọ rà ń tòkun bọ̀ tàbí tuntun alẹ́ ó mọ̀ wá lé pé tí ọba ti wa ọkọ̀ yẹn so owó wọlé so yọ gbádùn pẹ̀lú pé ó ń gbé ọkọ̀ lọ láì fi owó bẹ̀rẹ̀ sẹ́ ọ yí pé rísì pé ẹ̀mí rẹ̀ ní ti ń wa ọkọ̀ káàkiri so òun gbádùn àwa náà gbádùn ṣùgbọ́n nígbà tí ọbẹ̀ tó bi oṣù méjì mẹ́ta so wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ségi ségi so kínní yẹn ò ní padà jẹ́ nítorí ó padà fẹ́ á bọ́ sí ipò pé yóò pè mọ́ tòtò ìjà sí pé tó bá padà lu ọkọ̀ yẹn tán so àǹfààní wà fún láti sọ pé òkè ẹ̀jẹ̀ kìíní ojú tèmi nígbà náà ṣe kí ni o máa gbé lọ pẹ̀lú yìí báyìí so kí nìyẹn ojú ọ̀nà méjèèjì ó ti polúkú mu débi pé àmọ́ kí náà nà á báyìí lórí. ẹ̀kejì yẹn nígbà tá ẹ gbé fún olùtúnlẹ̀ mọ́lé ṣe tẹ́lẹ̀ kejì dìlífà nìyẹn. ok omi ìpèké sóun ló ní ẹ̀ta fún. a ah, ta fún. so ẹ kàn ní kọ́ mọ kọ́ mọ sanwó ojoojúmọ́. ìyẹn nígbà tó. ìyẹn ìyẹn clear kò sí wọ̀ bíyẹn. ìyẹn lana ń pa pé èyí padà kì í padà pé yẹn mọ́ tọ́mà ti lò ó ṣe díẹ̀ tí wọ́n ti lò ó bàjẹ́ èyí ní ilé láǹfààní ẹ̀ ti lè rẹ́ bí gbẹ́fẹ́ lómi gan kíálẹ̀ fẹ́ kíálẹ̀ fẹ́. o làwọn àbí iye báyìí lọ san. ok tọ́ba tí wàá san san. tọ́ba ti san san máa lọ. kò sí problem nígbà tí ọba tó wá san kò sí ìgbàgbọ́ ẹ̀rí kọ́ọ̀tù sí kọ́ọ̀tù náà ni. kóòtù là á lọ. ẹ̀rí kọ́ọ̀tù kọ́ọ̀tù. ẹ kèé ṣe pé kóòtù ni dìfẹ́ǹsì ẹ wà bẹ́ẹ̀ kí ni sọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ bá a lójú tu ẹ̀. táwa ká gbà á. lágbára lórí tẹ̀gẹ́sì sí. àtẹ̀gẹ́ ti ọjà bá ń bẹ̀ bẹ̀ náà ẹ̀ kọ́ máa fàyún sọ. tí bá di tírítàn ló ẹni tùrù ẹni tùrù ẹni tùrù ẹni tùrù ẹni tùrù ẹni tùrù ẹni tùrù èyí sọ pé tẹ ẹ bá lọ ọjà àbá ó ti di fáínà àbí fọ́ọ̀rẹ́m ti fọ́ọ̀ nítorí mọ̀ n sọ ni pé at least ẹ kọ́ lọ bẹ̀rẹ̀ náà n bò lẹ́pẹ́ tẹ́yìn náà ń bá ṣe ṣe kú ṣe aláìmọ̀ṣẹ́ ṣe ṣe ẹni tí ò ṣe mùsùlùmí àhẹ́n ẹ ti gẹ́ ẹ̀ṣẹ̀ tó tí wọn bá rí sọ̀rọ̀ ló tó di kóòtù mi. ta ni ẹ wá. àwọn tí ọ̀rọ̀ bá di dúdú bá tẹ́lá tẹ́lẹ̀ rẹ̀ kò ní wá. ẹ lè pẹ́ lómi lè mọ̀ wá. ẹ ẹ ti gbé lọ kóòtù ìjọba ẹ ti gbé lọ kóòtù ìjọba. ẹ lè kílèmù dáméjì ẹ lè kílèmù dáméjì náà. lọ́ọ̀yà ẹ máa gbọ́ ẹ lè fi òrí kan lọ́ọ̀yà yín lè bá yín kílèmù dáméjì tọ́jú pé dáméjì tiẹ̀ yọ ẹ a mọ tẹ̀míìsì tẹ̀míìsì ṣé ìjẹ́ ẹni tòrò ẹni tòrò tẹ́ ẹ bá ní kóòtù pé ìtẹ́ ẹ ta fún o ó sì wà lọ́wọ́ ẹ̀ ẹ mú mọ̀ràn àti kóòtù ọba yìí gbà lọ́wọ́ ẹ̀ tí kóòtù yìí gbà ní ẹ̀ gbé yẹn bẹ́tà ó mú wa lápò lọ́rùn yìí so wọ́n dẹ̀ ta ní under the under the monitoring of record wọ́n dẹ̀ fún yín lówó yín wọ́n ti sọ ìlú èèyàn ṣùgbọ́n ọ́n dá ọ́n dá gbèsè. lórí ìrọ̀nà àbáyọ wípé káwọn gbà nǹkan ní ẹnìkan àgbà ẹgbẹ́ náà ló ní láti nípa ìgbésẹ̀ mú ọ̀nà kí la ṣe wí pé ẹni tó bá níbi ọ̀rẹ́ náà lọ Okay ẹ ti ṣe hajiru fúnnu sẹ̀ríà nù ẹ ti ṣe hajiru fúnnu ẹ ti ẹ ti ẹ ti ẹ ti kọ́ di kó ní kó ní asẹ́ ìdìbòsà rẹ̀ ó yẹ kẹ́ ẹ fún ní ààrẹ kó lè ya gbogbo ẹ ṣùgbọ́n wọ wípé tí ọba sówó ńlẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹgbẹ́ ó ti gbọ́ àti wípé àwọn èèyàn yáwó lọ fúnra ara rẹ̀ ló sọ pé àwọn èèyàn lè ya owó òun tòtí ọba sówó ńlẹ̀ tẹ́lẹ̀ ti kọ́va rẹ̀ ẹ lè sọ pé sọ́ọ̀rì kò tí ì sówó ńlẹ̀ tẹ́lẹ̀ ti kọ́va gbogbo ìmọ̀ye báyìí lọ́wọ́ ńlẹ̀ ìwọ̀n tó kó ní afẹ́ sí nǹkan rẹ̀ torí pé ní ìsìn ẹ̀ ń wò pé ó ní one hundred thousand one hundred thousand àti ẹ ti ya ẹ ti fáwọn èèyàn lọ síta bẹ́ẹ̀ ń pọ́ọ̀sì yẹn jọ owó tí mẹ́lò tó one hundred thousand kílẹ̀ rẹ́ ṣe sí ẹ sọ fún pé nígbà tó ní ká yáwọn èèyàn lówó rẹ̀ àti yá wọn owó tí ìwọlé tán iye báyìí là lè grand ṣùgbọ́n tó bá wà nílẹ̀ ẹ jẹ́ kó ní free access iye tó dànù. ọ̀rọ̀ tí wọ́n béèrè ń dá o so kàfàlà nù sẹ̀ríà ó lè jẹ́ kàfàlà tó láàyè ni àbí kàfàlà tó wọ́ọ̀tì so garantọ̀ nù sẹ̀ríà inú kọjá pé ẹni tó jẹ gbèsè mo sàdéhùn pé sásìkò bá tún o ọba san ńlọba yín wọ wá àbí nsọ̀bi tó wà fún yín sẹ́yìn fọlọ́pàá mú lọ́rọ̀ èdè kọ́ọ̀tù àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kọjá pé ń bà kan so tó bá jẹ́ pé ní ìsìn ẹni tó lówó nínú ẹgbẹ́ oníkòburu já lówó. pending the time tí ó fi san ìníyàwó nu owó mi mo ṣàdéhùn bẹ́ẹ̀ kéré wá mo ṣàdéhùn pẹ́yìn níyà nu owó mi àbí so olóṣè fúnra ẹ̀ pé ìníyàwó kankan nu owó mi àbí ẹni sùúrù ẹni sùúrù fọ́ọ̀mù ẹ̀ fọ́ọ̀mù àti ti so ìníyàwó nu àyẹ́pẹ́ ti free tẹ́yìn ọba ti sani deadline tẹ́yìn sì ti ní ìdòwó. no ẹni ẹ ló ní tètè ẹ ló ní tètè ẹ fẹ́yìn lẹ́yìn ẹ tẹ́yìn lẹ́yìn dandan gbọ̀n kọ́ lọ. so ní ìsìn ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ńbọ̀ ńbọ̀ ńbọ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù tẹ́lómi bá mú tó wà láti mọ́gẹ́jì ni ẹ̀. mọ́gẹ́jì ẹ̀ tí kò dúró ẹni yẹn tí a sọ pé kó mú ẹ̀ gàrántọ̀ rẹ̀ wá gàrántọ̀ rẹ̀ owó rẹ̀ láti ṣe mọ́gẹ́jì kan no no no ẹ jẹ́ kó wọ́n spell out pé òun fowó òun ẹ jẹ́ ẹ reproduce fọ́ọ̀mù yín kó spell out pé èló lọ fẹ́ fi ṣèdúró ní owó rẹ fún lágbájá.

tó ti clear tó ti clear ọ̀rọ̀ yín ẹ̀jẹ̀ tí wọ́n ẹ̀jẹ̀ wọ́n clear ẹ̀ clear rẹ̀ clear rẹ̀ tọ́lọ́ kó jọba kó mọ́ra wọn. gbogbo ẹni wá tẹ̀sán fún mi nítorí pé mo pé ẹ̀yìn yìí yóò tẹ̀wé mo ti ọ̀pọ̀ èèyàn yóò rẹ̀ tí wọ́n fẹ́ ṣègbè fún yóò rí nítorí pé wọ́n jà sí i fà láìpẹ́ yìí ṣé yóò tẹ̀wá bí òbí sàn abala ló fẹ́ tẹ̀wò yẹn abala ẹlẹ́ẹ̀kejì. ẹ tó ti wá bọ́ sínú problem mi problem yẹn mo bá ń tẹ́ wí o mo bá ń tẹ́ wí o but problem mi ni wípé ẹ fẹ́ yáwó ẹ dàpọ̀ ẹ ló tẹ̀ dára ẹ fẹ́ yáwó nìsín tó ti dá sixty thousand ó fẹ́ yá one twenty lórí kí ni ó gbé gàràntọ́ lè lórí ṣé lórí sixty orí ẹ̀ ní àbí lórí gbogbo one twenty tó bá jẹ́ pé lórí sixty ni ìyẹn clear mọ̀tọ́ bá jẹ́ pé lórí one twenty wàhálà ni orí fifty pé kí ọba ti san èmi ó san fún èmi ó san ẹ́ wọ́n ti fi lè fọ́ọ̀mù.

so the ní sixty. mo wá di sixty ni mo fi dúró fún un. so ẹgbẹ́ wa ní sixty mi mi ò lè láǹfààní àti sàǹfààní pẹ̀lú ẹ̀ àgbà tó bá tó dá sixty padà nínú one twenty ó ti dá iye tí èmi fi dúró fún un ó ti dá padà nìyẹn èmi náà lè gbowó so èmi náà láǹfààní láti gbowó lẹ́yìn. lè dúró fẹ́ lómi kò dúró fẹ́ nìkan yé mi. ẹ lè dúró fẹ́ lómi kò yé mi fún ìgbà yẹn. ṣé àpò ti ṣèlú fún ẹni tó ṣèlú fẹ́ lóyè. eléyìí tó ṣèlú fún ìdajì lọ́sọ̀ kì í sì sàn parí. ṣùgbọ́n òun láǹfààní àti gbowó. ṣùgbọ́n kò lè dúró fẹ́ lómi. ẹ kò lówó tí ò dúró fẹ́ lómi ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun èmi mọ̀ dáhùn lórí látẹ̀kàn ẹ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun àwọn ìdúró ti sísá rárá o bóòlù yóò ti ajogún fún ẹlẹfẹ ẹ wà á níní okay okay okay okay okay okay okay okay tó bá ti mọ́lẹ̀ wọ́n ní bùkátà ìlú sáwà náà ti ní pé wọ́n ní bùkátà láì jọba ọ̀fẹ́ bu àmọ́ wọn ní bùkátà yìí pé ayélujára dúró yìí pé òun fẹ́ jọba ń ṣe jù ẹ tún fi ẹ dúró sí títà mílíọ̀nù yàrá fún títà mílíọ̀nù yàrá fún yìí.

òun fẹ́ yáwó ó wà pé ẹ̀jọ́ títí táwọn náírà yín tẹ̀lé sọ̀rọ̀ àwọn ti nínú kẹta láti sọ pé àwọn ẹ̀fẹ́ gba owó kẹrọ nígbà tí mo ti sanwó ètò ẹ̀yin náà wá dé pé ẹ̀jọ́ èmi ò fẹ́ gbowó ẹ̀jẹ̀ ṣe dúró títí táwọn náírà yín tó wà nínú ẹgbẹ́ yẹn fún ìgbé. bóò ni ó ti wá bóò ni ó ti wá jó ńgbà tó náà fẹ́ gbowó. òun ò gbowó gbowó rẹ̀ wà nínú ẹgbẹ́ ok wàá lè jó fẹ́lómi kí ni ìtumọ̀ tó kò lè jó fẹ́lómi kí lè bá àtìkù bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ àtìkù bẹ́ẹ̀ ni wípé ẹni tí ń lọ eh. tó bá default láǹfààní àti lè pe o ọkàn tí wọ́n lè o lè gbowó ni o ṣùgbọ́n o. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹni ń sọ nìyẹn owó tiẹ̀ gangan sixty ni kò tí ì san ó ti san lórí kí tún sọ nítorí sixty tiẹ̀. kò ní yàwó bí owó. àdéhùn lè yàwó fún rẹ̀. tọ́ba fẹ́ yàwó omi nǹkan gbọ́dọ̀ san tọ́nu rẹ̀ ná. ìdí òtún wá hàn jù àti yá mi nà. fún àgbà tó hmm. fún ẹgbẹ́ wa ní kò ní láǹfààní àti lè yàwó torí pé owó rẹ tí ó rò lè yàwó kò ní ni kò lè dúró hmm. nítorí pé owó tí owó arákùnrin tó yá hmm. tó ti ó lè dúró lórí pé mi ló kù tó ẹ má mímí lára mi ò lè bí. bó ti yẹ kó rí náà nù ń gbà yẹ kó rí. kò sí kò sí ẹ̀ka má. ẹjẹ́ àjọ dáńtàdì ara wa ẹjẹ́ àjọ dáńtàdì ara wa nígbà tí bàjẹ́ ẹjọ́ ẹjọ́ rẹ̀ nítorí ẹ̀yin lè lò fowó bì kan mo ti dá nǹkan mi èyí dá mi padà ẹ wá lórí tí mo máa pèrè ọba ń bá àgbà ẹgbẹ́ mi lẹ́jọ́ ọba ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́la burú kàmí. Tọ́gá ìjà sílẹ̀ ń lò. Ọ̀ya yẹ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ni mo ti ọ̀dà sáàdì. Ẹ̀sọ́ ní ọlọ́ọ̀lẹ́ kan, ṣé tí ìyẹn bá ti di owó tuntun kó pé sí owó yẹn à ń ran ẹni tó fi owó yẹn síbẹ̀ lọ́wọ́ nípa pé o kọ́ ló lo owó yẹn náà kọ́ ní tó bá tó lọ fún òṣègbè náà. o ń kọ́ ló ní mọ́ bíbó. bẹ́ẹ̀ni pé ìyẹn ni kò lé pírísìtì ok ok ok ok. ó ní sixty thousand ní savings. tó bá sixty thousand yẹn wọ́n ní one twenty thousand. pẹ̀lú bẹ́ẹ̀ nìkan tó fún tó sixty thousand yẹn tó fún. tó bá fún sixty thousand àkọ́kọ́ tó bá fi pé kálukú ní lẹ́nu pé èmi mo kú ní sixty thousand yẹn cooperative ò ní kàgbóòlù pẹ̀lú full of contact, níta ní control yóò lọ́mọ ìjọ gbogbo gbà ní. torí ẹ̀ ni wọ́n fi gbé síbi pé tó bá tilẹ̀ ní owó ní cooperative tó fi ń yáwó owó yẹn ò kàn ní máa ní lẹ́yìn pé tó bá wú ọ̀ ló dà padà nítorí pé ìdílé cooperative yẹn èmi mo dá sọ fẹ́ bẹ̀rẹ̀ pé wọ́n jọ kí ni yẹ kó mẹ́. ẹ̀yin ní kápítà mọ́. èlò ní kí yẹ gbọdọ̀ sá lọ. ìlú ń du òkú ti lọ ìgbọ́n náà lọ rẹ̀ sọ fún kókó sanwó ẹ o. ẹ bá gbọ́dọ̀ ìlọ́pàá ló jẹ́ tó kọ́ fún kọ́pẹ́rẹ́tì pátá onímọ̀ lókè nìyẹn ó ti mú ẹbí ó ti bẹ̀rẹ̀ àwọ̀ káàkó tó kúrẹ́ káàkó ṣùgbọ́n bàtánà behind the scene wọn bàbá yìí. irú bàtó lè tó lè wá bàtó wá ìjọ ìsìn ìgbẹ́ ìjọba ọjà fún inú ẹgbẹ́. ìyọ̀nì ní gbogbo yẹn ọjọ́ bá ṣe pọ̀ náà ẹ̀ problem ti fẹ́ kó sí ìkọ̀ mi tó. so ní ìsinyìí ẹni tó tó wá kù sí ìsìn ní pé ẹni ní ìtò ti dúró fẹ́nìkan ẹni ẹ ti san sísì wọlé kò sí ìsan sísì yòókù so ẹni tó sì dúró fún yìí at least òun ní sixty inú ẹgbẹ́ ló fi dúró fún un ẹni pé tó ń bá fẹ́ gbowó without any delay ó lè gba one twenty ó lè gba one twenty ẹni tó rẹ ẹni tó rẹ ẹni ókè ókè báwo wá fẹ́ gba àtúwẹ̀ tó bá fẹ́ gba títì nǹkan lónìí ìgbà àtọ̀. sẹ́ni o lè wá ẹ̀dá ẹ̀dá wá owó rẹ̀ mi lẹ́kún bẹ́ẹ̀ owó rẹ̀ mi lẹ́kún bẹ́ẹ̀. ẹ̀dá ẹ̀dá owó rẹ̀ mi lẹ́kún bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ pé tó bá dé ní ìsìn báyìí ó ní òun níbi owó kan tí òun fẹ́ lọ sáà nípa ìlú ní ìlànà ìlú báwọn nígbà tó bá ti dókítà òun fẹ́ gbà láàbù. ẹ jẹ́ gbọ́ sí bàbá yìí ẹ jẹ́ gbọ́ sí bàbá yìí ó ní kí ó ti ya ó ti ẹnìkan ti gbowó ẹnìkan ti gbowó ẹnì yẹn wá ti dá sísì padà òun náà sì oní sísì ìlú ẹgbẹ́ ló fi ṣègbè fún ọwọ́ àfẹ́ pé àní kò lè àní kò lè yá one twenty àti ọ̀nà wọ́n dùn wá ọwọ́ àní kò burú òun fẹ́ gba sísì àfáà tó wá lọ pé àwọn òníjà sí sí ẹ̀. ok ok ẹ ẹ̀rẹ̀ kó wọ́n tán nù ẹgbẹ́. Kẹwàá jókòó, ẹ jẹ́ ká bá ọlọ́ọ̀rọ̀ àwa mùsùlùmí lọ́rọ̀ ọ̀rọ̀ àti ọ̀làánú rẹ̀. Ọ̀rọ̀ àti ọ̀sìn náà. Èmi ìbá sọ pé kí ẹ ṣe rìsáàjì dáadáa yìí pé àwọn kọ́ńtì wo ni wọ́n ti ṣerú nǹkan báyìí ṣẹgẹ́dì àjọ yìí tí wọ́n ń gbà lójoojúmọ́ mo rí Saudi àjọ yìí tí a máa àdákú kódà inú àwọn míì tí wọ́n jẹ́ non-academic staff wọ́n máa ń ṣe táyà máa ń rí wọn ní Saudi so bẹ̀tì ni eléyìí Islamic cooperative ni mi tí ṣẹ̀ṣẹ̀ wádìí the question tó jẹ́ mọ́ ọkàn lọ sọ́dọ̀ mufti kan ní Sudan òun mo tún wí pé bẹ́ẹ̀ kì í ṣe pé fúl bá àti ń ṣe ni wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe gbé kalẹ̀ so èmi wá pé ẹ tún ṣèwádìí ló fi jẹ́ pé tá a bá lè ní investment investment so gbogbo ìṣòro yìí yóò dínkù pọ̀ tó ń bọ̀ jẹ́ pé àwa náà ta àjẹwà nú ẹ̀ náà ni abiu rẹ̀ gẹ́gẹ́ ti sìn tó ká jẹ́nu èrè ń ta abiu kò sí ìwọ̀n bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá fẹ́ kó wọn tó bá fẹ́ perfect lónìí ẹ̀ yóò máa san frequently ẹni tí kò bá ti san frequently ọ̀ perfect lónìí yẹn mo rò get it in so yóò solve many problems now. Ìdí Tọ́pù kan yà ọ́. Kẹ́ ẹ wá nísìnyí ẹ lẹ́ẹ̀kan náà ni. Tọ́pù lo thirty thousand. Wọ́n gba tọ́pù lo pé kápítà ní wọ́ọ̀tẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ. ebi tí mo dáwọ́ yẹn sí owó yóò jáde ṣe kápítà tẹ nínú ẹgbẹ́ àbí tẹ ní. ok. olùwà àwọn ẹ̀dá padà ló ń dùn sí ẹ̀. àdéhùn òbí dè. so ẹgbẹ́ wa ok ok. ǹjẹ́ fẹ́ ni pé kí wọ́n yọ fóònù kápítà yín. ẹ̀kọ́ yọ fóònù kápítà yín ẹni tún fẹ́ àgbẹ̀ ní ìsìn bí ó ní one hundred thousand ní ìsìn rẹ̀ ọwọ́ á lọ fún soft loan thirty thousand kọ̀wárí sọ́ńtà ìbẹ̀rẹ̀ kọ́ san so sẹ́yìn ò ní pé seventy lónìí ni ara ẹjọ́ sẹ́yìn ẹ̀dá ẹ̀jẹ̀ ń gbọ́ ṣe. Bá a òkòkò líle gba sọ́fúlò míì nù láíláí ah, ọjọ́ ayé ọ̀dà láíláí ti á jẹ́ lábà wọ́n ti fẹ́ jẹ́ ẹni ní kọlu ẹni ẹjọ́ ẹjọ́ ẹ ti rí lóònù yín gbà padà báyìí owó tẹ ẹ ya ẹ ti rí gbà padà pàṣẹ ẹni yọkọ òbí káta rẹ tí wàá di láíláí òní gba sọ́ọ̀bù kẹ rọrọ láíláí ibi ilẹ̀ àrùn nìkan lọ́wọ́ ibi ilẹ̀ àrùn nìkan lọ́wọ́ àbí ẹ̀sọ̀ sí. ẹ lọ sọ àrí ẹ ti ibi náà lọ́wọ́ ẹgbẹ́ ti ẹ ti ẹ rẹ̀ bá ti tó wà pé ẹ ti ń bọ́ra kó òun ẹ dáadáa fún ìdílé láíláí. ẹ̀rọ jẹ̀ ẹ̀rọ jẹ̀ ṣe láíláí dáhùn. Wàhálà kàlá ọ̀hánmi ṣẹlẹ̀ wàhálà ìlànà.